Hallelujah. Amen. Amen. Amen. Um, thank you so much for joining. Um, welcome to a new day, new month, new week. Tó o ní anybody tó fair? anybody tó mọ̀ if there is anybody you know tó jẹ́ ògo ilé yín tó jẹ́ ògo family yín tá a bá ti kọrin díẹ̀ tá fi dúró de àwọn èèyàn láti join wa a fẹ́ pray àwọn àwọn àdúrà díẹ̀ kan fún àwọn àwọn prophetic prayer lórí àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ wa lórí àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ wa gbogbo àwọn ọmọ ológo lé yín òun ni kò rí pé o pè wá síbí lénìí Are you ready? A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọpẹ́ la máa fi bẹ̀rẹ̀. Wherever you are, I just want you to dance and praise the name of the Lord. Are you there? Níbikíbi tó o bá wà, wàá gbọ́wọ́ yẹn sókè. Hey! èmi yóò máa yìnyàn olúwa wọn máa gbogbo rẹ ga olúwa èmi yóò máa yìnyàn olúwa mi wọn kọ kìkì ìyóore rẹ wọn máa yìnyàn. èmi yóò máa yìnyàn olúwa wọn máa yìnyàn. wọn máa gbogbo rẹ ga olúwa wọn máa yìnyàn. èmi kọ kìkì ìyóore rẹ o ah, èmi yóò máa yàn olúwa ìwọ ga olóore èmi yóò máa yàn olúwa mi o n ó kó kìkì ìyóore rẹ. èmi yóò máa yàn olúwa n ó máa yàn ah, ó. kìkì ìyóore rẹ. oore tó ṣe fún mi kò lákàwé o àánú rẹ̀ sí mi kò ṣe é àpáta ìgbàlà mi àánú rẹ̀ sí mi pọ̀ ju àwọn ọ̀run lọ. èmi yóò máa yìn ọ́ olúwa. èmi yóò máa yìn ọ́ owó máa gbogbo rẹ̀ dá o aláàánú mi. èmi yóò kọ́ kìkì oore rẹ̀ o. àní oore tó ṣe fún mi kò lákàwé o. àánú rẹ̀ mi kò ṣe é èmi yóò máa yìn àpáta ìgbàlà mi àánú rẹ̀ sí mi pọ̀ àwọn ọ̀run lọ. èmi yóò máa yọ Olúwa. Jésù. ọwọ́ máa gbogbo rẹ̀ ká o. Jésù. èmi yóò máa yọ Olúwa. kùwọ́ kókìkí oore rẹ̀. kókìkí oore rẹ̀. tí bá sọpọ́ lọ́rùn ò ṣe tó. tí bá sọpọ́ lọ́rùn ò ṣe tó. bí bá sọpọ́ lọ́rùn ò ṣe tó abáramọ́wòrè jẹ́ nìyí tí bá sọ bẹ́ẹ̀. tí bá sọ pé lọ́rùn ò ṣe tó. omi ayé yìí bá ti gbé mi mì. tí bá sọ pé lọ́rùn ò ṣe tó. ayérayé ò ṣe o. tí bá sọ pé lọ́rùn ò ṣe tó. ẹ̀mí mímọ́ ò ṣe o. abáramọ́wòrè jẹ́ nìyí. òun ló mú mi lábò ayé já. òun ló mú mi ní kẹkùn ayé o. òun ló sọ pé kí n máa rìn kí n máa yan fáńdá mi ò jẹ́ sọ pé ó ṣe tó ẹ̀mí mímọ́ bàbá mi ibi ò bá mi dé nínú ayé mi mi ò jẹ́ sọpọ́ lọ́rùn ò ṣe tó tí kò bá jẹ́ tọ́lọ́rùn ìpè gbogbo ayé ni ẹbí mi ìbò dìbà wà tí n bá sọ bẹ́ẹ̀. mi á bá mi àwọn ọmọ mi wá níyà màmá ni mo wí pé òun ló mú mi lábù ayé já òun ló yọ mí ní kẹkùn ayé o òun ló sọ pé kí n máa rìn kí n máa yan fanda mi ò jẹ sọpọ òṣèso ẹ̀mí mímọ́ bàbá mi ibi ò bá mi dé nínú ayé mi ò jẹ sọpọ lọ́rùn òṣèso tí kò bá jẹ tọlọ́run ìgbè gbogbo ayé ni ẹbí mi níbo ní bá wa o tí n bá sọ bẹ́ẹ̀. wí ẹbí á sọ̀rọ̀ àwọn ọmọ mi wá níyà màmá tó bá ti dé sọ fẹ́yàn kan pé yé má ṣe pẹ̀lẹ́ ẹ má ṣe pẹ̀lẹ́ má ṣe pẹ̀lẹ́ ẹ má ṣe pẹ̀lẹ́. Somebody say ṣe pẹ̀lẹ́ ẹja jọ ṣe pẹ̀lẹ́. má ṣe pẹ̀lẹ́ má ṣe pẹ̀lẹ́. torí pé ara la mọ̀ a ò mọnú má ṣe pẹ̀lẹ́. ara la mọ̀ a ò mọnú má ṣe pẹ̀lẹ́. má ń bẹ lọ́nà máa rọra má ṣe pẹ̀lẹ́ o. kéékèèké bẹ̀ lọ́rọ̀ máa rọra máa ṣe pẹ̀lẹ́ o. máa ṣe pẹ̀lẹ́ máa ṣe pẹ̀lẹ́. tó bá rí bẹ́ẹ̀ ẹ kí olóore ẹ kí olóore ẹ kí olóore wa o. olóore. ẹ kí olóore. ẹ kí ẹ kí dádì ìjàjọ kí olóore ẹ mo kí olóore mo kí mo kí mo kí lórí ayé yín mo kí lórí ayé mi mo kí lórí ẹbí wa gbogbo ẹ jẹ́ ká kí. títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ olóore. títí láéláé lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. jésù jésù jésù. olúwa mo dúpẹ́ olúwa mo dúpẹ́ tó dá mi sí lónìí. olúwa mo dúpẹ́ tó dá mi sí lónìí. olúwa mo dúpẹ́ tó dá mi sí lónìí. april april. april. yóò bàbá mo wá yìnyàn lógo tó jẹ́ káyédè mi mọ́lẹ̀ Jésù mo wá yìnyàn lógo kò jẹ́ káyé náà mi lẹ́ẹ̀. jẹ́ káyé tèmi mọ́. kò tó fìlú bọ lẹ́bánà ni kò tó ọjọ́ ọlọ́run ogun ayé mi ò tó ọjọ́ ọlọ́run ogun ayé mi ò tó ọjọ́ ọlọ́run ìjì ayé mi ò lè dá ọ dúró ọlọ́run ogun tó ń gbé wá ò lè dá ọ dúró ogun táyé ń gbé ò gbé wọn lé lórí ọlọ́run jìnnìjìnnì ẹsẹ̀ ò ń dá padà ọlọ́run ẹ ò lẹ́bánà ni kò tó ọjọ́ ẹranko ìgbẹ́ ẹ̀bẹ̀ kò tó fi rúbọ lẹ́bánà ni kò tó jó ẹranko ìgbẹ́ ẹ̀bẹ̀ kò tó fi rúbọ ní ìwà níwà. ìwà tí olúwa. yéé. jago òkè ńlá ò lè dúró níwájú olúwa sániwọ òkè níwájú Serubábẹ́lì a ó sọ ọ́ dilẹ̀ lólúwa àwọn ògùn wí àní níwá níwájú olúwa tí olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti ohun olúwa tó lágbára ní òkun ta ló tó dúró níwájú rẹ bàbá mi o níwájú olúwa. sáwọ òkè tí ọbí náà. lẹ́bánà ni kò tó jó ẹranko ìgbẹ́ ẹ̀bẹ̀ kò tó fi rúbọ àyàngalú kò tó jó ẹ̀yànko ìgbẹ́ ẹ̀bẹ̀ kò tó fi rúbọ níwájú olúwa máa sọ̀rọ̀. níwájú olúwa. níbo lẹ wà yìí. níwájú olúwa. sáwọn òkè tí ọbí. àní níbo ni wọ́n wà sẹ́. níwájú olúwa. àwọn òkè ń yọ bí dà. níwájú olúwa. òkú rí ó sá jọ́nà ní rí ó padà sẹ́yìn. òkè ńlá ń fò bí àgbò. òkè kékèké ò lè dúró níwájú olúwa. níwájú olúwa. ẹgbẹ́ sókè yín sókè ẹ̀yin lẹ̀kùn ayérayé kí ọba ògo kí ó wọlé wá ta ni ọba ògo yìí olúwa tó le olúwa tó le tó lágbára ní ogun. ẹni tó ń gba tálákà lọ́wọ́ ẹni tó lágbára jù lọ tálákà àní aláìní lọ́wọ́ lọ́wọ́ ẹni tá kọ́gun ẹ sọ̀rọ̀ sókè. èmi ó gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá ìrànlọ́wọ́ mi yóò ṣe ọwọ́ olúwa wá tó dá ọ̀run ọ̀run ayé èmi kì yóò gbà òun kì yóò gbà kẹ́mi kí ó fẹsẹ̀ mi gún òkúta ẹni tó pa mí mọ́ kì í sùn kíyèsí ẹni tó pa Ísírẹ́lì mi mọ́ kì í sùn kì í tòògbé lọ́wọ́. olúwa ni olùpamọ́ mi olúwa ni òjìji mi lọ́wọ́ ọ̀tún mi. oòrùn kì yóò pa mí nígbà ọ̀sán àti òṣùpá nígbà òru. olúwa yóò pa àlọ́ àti àbọ̀ mi mọ́. olúwa yóò pa ìjáde àti ìwọlé mi mọ́. Psalm twenty one ló fi yé mi. ó lé mi yóò gbójú mi sókè á. sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá. to the hills. From whence cometh my help? My help cometh from the Lord. Who can heaven and earth? He will not suffer my foot to be moved. He that keepeth me do not sleep nor slumber. Behold, he that keepeth my he shall do neither sleep nor slumber. The Lord is my keeper. The Lord is my shade upon my rider. The sun shall not smite me by day. shall be moved by life. The Lord shall preserve me. He shall preserve my going and coming back from this time and quarter forevermore. Níwájú Olúwa, sáwọn oluwa. The Lord is my light and my salvation. Ta ni èmi yóò bẹ̀rù àyà ta ni yóò fò mí? Níwájú Olúwa, sáwọn. Judah, Judah. Judah. Judah. Judah. Judah. Judah. Judah. Judah. Ìyìn fúnra rẹ̀ Judah. Judah. Judah. Judah. Ẹ̀yà Judah. Kìnìún ẹ̀yà Judah. Kìnìún ẹ̀yà Judah. Kìnìún ẹ̀yà Judah. Kìnìún tó ń gbé kìnìún ayé mi kìnìún tó ń fa kìnìún ayé lẹ́nu ya ọ̀rẹ́ mi adùn fọ̀rọ̀ lọ adùn bá sọ̀rọ̀ elétí jẹ́ ń bá ọ gbọ́ ẹlẹ́nu jẹ́ ń bá ọ sọ olójú jẹ́ ń bá ọ rí bàbá mi ni ọ̀rẹ́ mi ni olùdámọ̀ràn olùbásọ̀rọ̀ ẹ̀ẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ló ń gbọ́ yóò gbogbo iṣẹ́ tó ń ṣe ló ń rí olódùn ọmọ àrè bàbá mi ni ọ̀rẹ́ mi ni ìrànlọ́wọ́ mi ni àtìlẹ́yìn mi ni ẹ jájọ alágbára bíi àrá o ẹ yájú dání o. kí ni wọ́n dé? chefu Max, o chefu Ebri, o chefu May, o chefu June, o chefu July, o chefu August, o chefu September, o chefu October, o chefu November, o chefu. Yo, praise in advance, o jẹ́ dúpẹ́. Ògo, go, ògo. go, ké go. Eke jẹ́ ká kake hallelujah. jẹ́ káàkì káàkì káàkì. ó ti lé ikú lọ ó lé àrùn lọ ó lé ìbànújẹ́ ó wá mú olóore wá wá wá sọ̀rọ̀ sókè jẹ́ káàkì káàkì káàkì. ó Jésù ó see how far you brought me Jesus jésù ó tó kí ó tó kàn. òhò ó jésù. òhò jésù. yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ jésù. òhò jésù. somebody say see how far. see how far you brought me jésù. jésù ó tó kí ó tó kàn. sọ̀rọ̀ òhò oh, oh, oh, jésù. òhò jésù. ìwọ náà sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. òhò jésù. somebody say see how far you brought me Jesus. Jesus ó tó kí ó tó oh Jésù oh Jésù see how far you brought me Jésù Jésù ó tó kí ó tó Jésù oh, ìwọ tọ́lọ́run ràn lọ́wọ́ jájọ kí. Oh, December lọ́dọọdún ló fẹ́ ẹ̀ sí. Jésù tó oh, oh, See how far you brought me, Jésù. Jésù tó Are you online? Make sure you are sharing. Share to your families, share to your friends. Make sure pé wọn náà share kó wá lọ pé àwọn oló àwọn ológun ọmọ inú ilé yín tí ò sí lábẹ́lẹ́bù tí wọ́n sí lọ́nà ìlọ́pẹ̀ wọn wá o àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ ìlọ́pẹ̀ wọn wá o torí lẹ́yìn èyí àdúrà kan fẹ́ wà kò ní kọjá prayer point méje make sure gbà dáadáa ṣó ti rẹ́dì wà á máa sọ pé máa gbọ́ sọ pé òhòhò oh, oh, oh, Jésù òhòhò Jésù. See how far you brought me, Jésù. Jésù o tó kí o tó. Ayé ò ní fẹnu já ọmọ. Ooo oh, Jésù. Sọ̀rọ̀ sókè pé. Ooo oh, Jésù. See how far. See how far you brought me, Jésù. Jésù o tó kí o tó. Ó ṣòwò. wòlíì mi ò lè gbà olóore mi ò lè gbà. tó rán sí mi wọ́n ti jíṣẹ́ ògo tó fi rán wọn olùdènà àti ìdènà. no be me no, no be me. No be me no fire, no be the winner. dey fan your love is strong e eh, no dey fail o. kọ́wọ́ yẹn sókè oníṣẹ́ ògo tó rán sí mi wọ́n ti jíṣẹ́ ògo tó fi rán wọn olùdènà àti dènà ó sọ wọ́n dàgbà ògo fún mi. ṣó ti rẹ́dì. and family, have you informed them? Have you informed your friends and family? Ọlọ́run kò dàbí ènìyàn, ènìyàn àròlùkè. Ènìyàn fíra rẹ̀ wé Ọlọ́run o, àjẹra ẹ̀ rí ọ. Gbogbo bíkíbi tí n bá ti fira mi wé Ọlọ́run. Gbogbo bíkíbi tí n bá ti sọ̀rọ̀ bí ìwọ Ọlọ́run gbogbo ibikíbi táyé bá ti ṣì mí sì sọ bí ìwọ ọlọ́run gbogbo nǹkan tó bá lè kà sí mi lẹ́sẹ̀ bí ẹ̀ṣẹ̀ ọlọ́run tó ní mo fi ra mi sípò ọlọ́run láyé wọn àbọ̀ sọ pé à mo ṣe ń ṣe bí ọlọ́run ìwọ ló lògùn ara rẹ̀ mi ò lè gbà kò gba inú mi kò gba orí mi èèyàn èèyàn èèyàn lásán ni mi lọ́wọ́ rẹ̀ microphone lásán ni mi lọ́wọ́ rẹ̀. ní ó máa ń pààrọ̀ microphone microphone lásán ni mí lọ́wọ́ rẹ ọlọ́run olódùmarè mi ò tó láti gba ògo rẹ ìwọ lónìí o ibi tí n bá ti ṣe bí èèyàn nínú àánú ńlá nínú àánú ńlá nínú àánú ńlá fàmí wọbẹ pé ọmọ mi ṣì ní o dáríjì mi olódùmarè mi ò torí ọ̀fin mi ò tó gba ipò rẹ mi ò tó jókòó sága rẹ ah ẹ̀mí mímọ́ bàbá mi o ibi tí èèyàn ti fi ẹ̀ṣẹ̀ sí mi lọ́rùn níbi tí mi ò sí ń bẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ mi pé òun ló ṣe báyìí òun ló ṣe báyìí mi ò tó gba ògo yẹn ẹ̀mí mímọ́ ìwọ ló o mo dá padà mo dá padà fún ọ mo dá mo pada sodore o rẹ̀ ó bàbá bàbá tó lógo àti mo lówó padà sọ́dọ̀ rẹ̀. gbogbo ẹ̀ pátápátá mo dá padà fún ọ. gbogbo ẹ̀ pátápátá mo dá padà fún ọ. ẹ̀ṣẹ̀ táwọn èèyàn kà sí mi lọ́rùn láì àwọn kan ò mí ní ẹ̀ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni mo dá padà fún ọ ìwọ ló ní o ìwọ ló ní mi o ìwọ ló ní mi ìwọ ló ní o ẹ̀mí mímọ́ ọlọ́run kò dàbí ènìyàn arónìpé èèyàn fíra ẹ̀wẹ̀ ọlọ́run á jẹ́ra ẹ̀ níyà irúgbẹ́ lásán ṣálájẹ́ irú ọlọ́run ni ò sí béèrè sí ẹlẹ́yà mi níbo lẹ fi sòlúwa sí. ènìyàn arọ níbí ọlọ́run bẹ́ẹ̀ lókè àsọ̀rọ̀ máa yẹ o. ìwọ kọ́ ló dá mi ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́ ló wò mí. níbí ẹ kú ìyá. Ah. ẹ̀yin kọ́. lọ́jọ́ wọn ni òun Gòláyátì èmi ò lè gbàgbé Gòláyátì aróníbí òun ló pè Dáfídì níjà ká má fọ̀rọ̀ gùn rárá àwọn méjèèjì wọ̀ yájọ́ àwọn méjèèjì wọ̀ yájọ́ àwọn méjèèjì wọ̀ yájọ́ ká má fọ̀rọ̀ gùn rárá àwọn méjèèjì wọ̀nyá jọ. bàbá dáfídì lọ́jọ́ wọn ni òun gòláyàtì èmi ò lè gbàgbé. gòláyàtì arónibí ṣèbọn ló pé dáfídì lè jà ó wí pé ìwọ ọmọ kékeré ìwọ ló fẹ́ bá mi jà máa pa ẹrù tán ráúráú fojú ẹ̀ rí bàbò máa pa ẹ́ tán yányán ṣé ni máa fa ẹ̀yà pẹ́rẹ́ pẹ̀rẹ́ ee dáfídì wá fún lèsì ó ní gòláyàtì ọjọ́ ikú rẹ̀ pé gòláyàtì àárọ̀ níbí òun wo dáfídì lókè ẹ bá máa fọ̀rọ̀ kó rárá àwọn méjèèjì wọ̀ yàtọ̀ àwọn méjèèjì wọ̀ yàtọ̀ àwọn méjèèjì wọ̀ yàtọ̀ Gòláyátì kò ṣọ̀lẹ o Gòláyátì pàdánù Gòláyátì kò ṣọ̀lẹ o Gòláyátì pàdánù ènìyàn rọra ṣe é. ìwọ kọ́ ìwọ kọ́ ló bí mi ìwọ kọ́ ìwọ kọ́ lọ́wọ́ mi dàgbà àròyìnbí ẹ kú ìyá. ìwọ kọ́ lọ́lọ́run ìwọ kọ́ lọ́lúwa lọ́lúwa ẹ ti sọ̀rọ̀ bí ẹlẹ́dùnmáre àsọ̀rọ̀ máa yọ. ẹ àtúbà rẹ̀ àforíbalẹ̀ fún ọlọ́run tó dáa àtúbalẹ̀. àtúbalẹ̀ àforíbalẹ̀ fún ọlọ́run tó ga àtúbalẹ̀. àtúbalẹ̀ àforíbalẹ̀ fún ọlọ́run tí kì í ṣèyàn o àtúbalẹ̀ o. àtúbalẹ̀ àforíbalẹ̀ fún ọlọ́run tó ga àtúbalẹ̀. iye gbé ọwọ́ yẹn sókè ògo ni fọlúwa lókè ọ̀run hallelujah sí i hallelujah sí o. hallelujah sí o. ògo ni ìfọlúwa lóde. ògo ni ìfọlúwa lókè ọ̀run. hallelujah sí o. hallelujah sí o. hallelujah sí o. As a child of God, no pressure, I just dey born. Even before I pray, Jehovah Nissi yóò ti bẹ̀rẹ̀ mi. When the enemy came like a flood, Jehovah Rapha ó dìde sí wọn. Mo dán mo fún àyè lójú ọ̀sà, gbogbo ayé ẹ̀kẹ́rẹ́ fún bàbá. Mo dán mo fún àyè lójú ọ̀sà, gbogbo ayé Raise your hands, say. Bàbá bàbá. What do you, what do you say? Ọmú mi dùbúlẹ̀. Sí bàbá bàbá ọmọ tuntun. Dùbúlẹ̀ sẹ́. Sí bàbá bàbá ọmọ tuntun. Jésù mú mi dùbúlẹ̀. Sí bàbá bàbá ọmọ tuntun. Ọmú mi dùbúlẹ̀. Sí bàbá bàbá ọmọ tuntun. Jésù mú mi dùbúlẹ̀. Sí bàbá bàbá ọmọ tuntun. Níbikíbi tó bá wà jájọ́ pẹ́lẹ́ ìsí, ọwọ́ yẹn á wà lókè dáadáa. Gbé sókè, mi. Onídúró mi. Sọ̀rọ̀ náà. Onídúró mi. Onídúró mi. Onídúró mi onídúró mi ó kú ó kú ó ti dé bàbá mi ọ̀rẹ́ mi ìrànlọ́wọ́ àṣírí bíbò sọ̀rọ̀ sókè. àṣírí bíbò àṣírí surpriser surpriser sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ náà sọ̀rọ̀ sókè bọ́wọ́ yẹn méjèèjì sókè wọlé tó bá fẹ́ wọlé gbé ọwọ́ yẹn méjèèjì sókè ṣó ti rẹ́dì yé ọwọ́ méjì fún wọn nìkan lọ́rùn àsọ̀rí àlà ìsúwọ̀sùn tó gbọ́wọ́ lókè fún wọn nìkan lọ́rùn ọlọ́run tó ṣẹ́rù dọ́gba ọwọ́ méjì fún wọn nìkan. gbogbo wọn lókè fún wọn nìkan ọlọ́run ọlọ́run tó ṣẹ́rù dọ́gba. báwọn kọ́ bá débì kan àyà káwọ́ sókè fún wọn ẹ wọ́n ní ọ̀gá sí dé sì ọ̀gá tó káwọ́ sókè fún nísìnyí tó bá débò mi wọ́n tún káwọ́ sókè fóun. òun gangan á káwọ́ sókè fẹ́ lómìíràn a tún sọ pé ọ̀gá mi ni. ọlọ́run tí ò káwọ́ sókè rí o anybody rí o ìbàrẹ̀ rèé olórí òkun ọ̀run bọ́wọ́ yẹn sọ ti fún wọn nìkan láwọn. asọ́rẹ́ aláìsùn wọn ṣe gbogbo wọn ló ké fún wọn nìkan lọ́wọ́. ọlọ́run tó ṣẹ́rù dọ́gba. ọwọ́ méjì fún wọn nìkan láwọn. kábíyèsí kábíyèsí o. asọ́rẹ́ aláìsùn wọn ṣe. gbogbo wọn ló ké fún wọn nìkan lọ́wọ́. ọlọ́run tó ṣẹ́rù dọ́gba. tó o bá wà o fẹ́ gbàdúrà fáwọn olùrànlọ́wọ́ ẹ. Praise the Lord. Hold on. Um, this is not a, um, um, a joking matter. It's very serious. Níbikíbi tó o bá ti wà, ṣe lẹ́gbàá lọ́wọ́. ìwọ náà wá nǹkan tó lè dúró tó lè mú dání bí ẹgbá nǹkan tó nǹkan tó nǹkan tó normally ó yẹ kí n mú nǹkan tó jẹ́ pé ó máa lè fi fọ́n wọn lórí ni but mo mọ̀ pé eléyìí ó máa ẹ̀mí mọ́ máa mú dání ju bí mo ṣe rán wọn lọ. ṣó ti rí gbogbo àwọn olùrànlọ́wọ́ àyànmú ẹ̀ a kò lọ jẹun níbì kan ní ìtẹ̀ ìrántí ọjọ́ náà ọjọ́ wo ni náà yá dàbí three days ago or four days níta ẹ̀ ti gbàgbé a kò ń sọ nǹkan kan ní a bá já síbì kan a bá já sínú ọ̀rọ̀ kan ah! wọ́n bá ń sọ̀rọ̀ yẹn orí mi wá ń dìde wá ṣe já síbi orí mi kàn ń dìde ni ráìdì àǹdí rẹ̀ mímọ́ ní ṣáà lọ mú ẹgbà ṣáà lọ mú ẹgbà iṣẹ́ tó rò pé àwọn parí lórí ẹ̀ <laughs> àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ ó ṣe pàtàkì ká gbàdúrà fún wọn. tó bá wà ń bí if you are here you don't, if you don't understand Yorùbá it is better you invite everybody tó mọ̀ pé tí nǹkan bá ṣe ó lè affect ẹ èèyàn tó mọ̀ pé tí nǹkan bá ṣe ó lè affect ẹ every of your destiny helper ìkọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní sometimes ago maybe two years or three years ago gbogbo yín lẹ gbọ́n pa ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yẹn ni pé dádì yẹn pè mí wọ́n ní ah Yínká lọ ná ilé mi ò láìkí ibi tó ń gbé yẹn mi ò láìkí gbogbo ibi tó ń gbé tó kọ tiẹ̀ ń gbé bẹ́ẹ̀ láàrin kìnnì kan ó ti yẹ kó kọjá level yẹn mo bá ní ah ah olúwa mo bá ní olúwa ó mà ṣe o mo bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ mo bẹ̀rẹ̀ sí ní yọ̀ mo bá lọ ná ilé o mo bẹ̀rẹ̀ sí ní wá ẹ́jẹ̀ǹtì gidi gbogbo nọ́mbà ẹ́jẹ̀ǹtì ló wà lọ́wọ́ mi mo bẹ̀rẹ̀ sí ní pè wọ́n àti lẹ́kì àti mainland mo bá rí ilé o mo bá lọ bá wọn padà pé ah dáàdì o mo mà ti rí ilé o iye báyìí báyìí báyìí báyìí nílé wọ́n dẹ̀ ní ah tó bá di monday máa bọ̀ kó wá gba owó ká lọ rà á ó tán ìgbà tó máa di monday mo kàn gbọ́ròyìn ńlá ni gbogbo àgbáyé ló gbé sunday ẹ̀hẹ́n wọ́n ní à ah, Monday àwọn máa ṣe kinní kan ọjọ́ Sunday mo kàn gbọ́rò yín lánàá wọ́n ní à ah, kinní kan lọ síbi báyìí báyìí báyìí kinní kan ṣẹlẹ̀ mi ò lè gbàgbé ikú bàbá yẹn may his soul continue to rest in peace. Amen. First call may his soul continue to rest in peace. Amen. ẹni tó mú mi mọ bàbá yìí kì í ṣe pé wọ́n rí mi directly o landmark ló kọ̀ pè mí pé wá lọ ṣe surprise fún ẹni adèlò ǹjẹ́ ká níyèmí ṣí tí mo ti ń fi àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi sínú àdúà ó ṣeé ṣe ó ṣeé ṣe kíkú yẹn yẹ mi ò dẹ̀ lára òfò lórúkọ Jésù mi ò lára òfò mi ò lára òfò lórúkọ Jésù gbogbo àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ tó yí mi ká ikú ò ní já wọn gbà lọ́wọ́ mi àdúrà tó o fẹ́ gbà rè wàá mú dání gbogbo ẹni tó ní pé àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi òun fẹ́ já wọn wálẹ̀ ẹni tó fẹ́ má jẹ́ kẹ́ gba ẹ bá mi o má jẹ́ kó bá mi o this time is serious gbogbo àwọn tó ní pé ikú lòun fẹ́ máa fi lé olùrànlọ́wọ́ àyànmọ́ mi kiri àwọn tó ń gbé ọ̀rọ̀ olùrànlọ́wọ́ àyànmọ́ mi lọ síwájú ifá àwọn tó ń torí wọn gbẹ́bọ torí tí nǹkan bá ṣe olùrànlọ́wọ́ àyànmọ́ èèyàn báwo ló ṣe fẹ́ rí tiẹ̀ rò báwo ló ṣe fẹ́ rí tiẹ̀ gbọ́ tọkàn olùrànlọ́wọ́ àyànmọ́ bá balẹ̀ ló ń rí ẹ tọ́jú gbé dání mú dání ẹ̀yin tẹ́ ẹ ti ràn mí lọ́wọ́ rí ẹni tó ń torí yín lọ máa ṣiṣẹ́ ibi mú ẹgbàá yẹn dání má jẹ́ kẹ́ bá ẹ bá mi o tó bá máa lajú kó lajú tó bá bá mi máa fún yẹn. ẹni tó ní bí olùrànlọ́wọ́ àyànmọ́ mi tó bá fẹ́ gbàdúrà yọwọ́ mi ìdí ẹ mú ẹnikẹ́ni tó ní bí olùrànlọ́wọ́ àyàn mi òun fẹ́ ṣàlọ́gbẹ́ ẹ̀mí mímọ́ áńgẹ́lì apanirun ẹ gbà wọ́n pa ẹ lù wọ́n pa wọ́n wá máa extend ẹ̀ sórí ọkọ sórí ọmọ sórí iṣẹ́ sórí ògo ẹ̀ ṣó ti rẹ́dì ẹnikẹ́ni tó bá ti ní pẹ́ òun fẹ́ ṣá olùrànlọ́wọ́ àyànmọ́ mi lọ́gbẹ́ ẹ̀mí mímọ́ ẹ lù wọ́n pa àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o ẹnikẹ́ni tó fẹ́ ṣá olùrànlọ́wọ́ àyànmọ́ mi lọ́gbẹ́ ẹ̀mí mímọ́ lù wọ́n pa lónìí ẹ̀mí mímọ́ lù wọ́n pa lónìí ẹ̀mí mímọ́ lù wọ́n pa lónìí ẹ̀mí mímọ́ lù wọ́n pa lónìí ọkọ ẹ lolùrànlọ́wọ́ àyànmọ́ ẹ aya ẹ lolùrànlọ́wọ́ àyànmọ́ ẹ ògo lolùrànlọ́wọ́ àyànmọ́ ẹ ohun gbogbo tọ́lọ́run dámọ́ ẹ tó fẹ́ ṣá lọ́gbẹ́ lójijì ẹ̀mí mímọ́ lù wọ́n pa lónìí ẹ̀mí mọ́ lù wọ́n pa lónìí olúwa lù wọ́n pa lónìí olúwa lù wọ́n pa lónìí olúwa lù wọ́n pa lónìí olúwa lù wọ́n pa lónìí jésù olúwa wa jésù bí olùrànlọ́wọ́ èèyàn mú èèyàn bá ń ṣiṣẹ́ nínú ògo tí àwọn kan wá kórajọ pọ̀ sí níbi iṣẹ́ ipe àwọn fẹ́ jábọ́ lójijì ṣó mọ̀ pé gbogbo àwọn tó ló máa jẹun lábẹ́ ó máa máa affect wọn. èmi gan mọ àwọn tí mò ń gbàdúrà fún gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi <laughs> mi ò sọ pé èèyàn kan gbogbo wọn bóyá mo ti pàdé yín bóyá mo ò tí ì pàdé yín bóyá ẹ ti ṣe mí lóore rí bóyá ẹ ti lọ ẹnikẹ́ni tó pinnu láti ṣá yín lọ́gbẹ́ ẹnikẹ́ni tó ní ẹ̀ máa àfikẹ́ ẹ kú ẹni tó ń fi ìjẹ̀dá yín wẹ́lọ̀ fún ikú áńgẹ́lì apanirun áńgẹ́lì apanirun ó yá lù wọ́n pa àdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ o gbogbo ẹ̀yin kẹ́ni èèyàn kéèyàn tá a bí nínú obìnrin tá a fọ̀bẹ gbẹ̀bí ẹ̀ tẹ̀ ń wá olùrànlọ́wọ́ àyànmọ́ rìn láti pa láti parun láti jí nǹkan lọ lọ́wọ́ wọn in the mighty name of Jesus I declare and I declare. lórúkọ bàbá mẹ̀mí mọ́ ángẹ́lì apanirun ó yá lù wọ́n pa èyí tí mo sọ sórí afẹ́fẹ́ lónìí gbogbo ayé ló ń gbọ́ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ wà pa ó yẹ lù wọ́n pa ó yẹ lù wọ́n pa ó yẹ lù wọ́n pa ogun tá a fẹ́ gbé dìde níbi iṣẹ́ yín láti já yín bọ́ àwọn áńgẹ́lì apanirun gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ forí gbárí kó jábọ́ fún ẹ in the name of Jesus in Jesus mighty name we are praying in Jesus mighty name we are praying. Amen. ìṣẹ̀lẹ̀ yẹn ni mo rántí ló jẹ́ kí yèmí ṣí èèyàn tó wò ṣùṣù pé lọ́nà ilé ó fẹ́ ṣe ẹ́ lóore ni kò rí ẹ rí ó kọ́ lọ́kùnrin fún ó dẹ̀ ó ní àpò ẹ̀dẹ̀ máa ń bless mi o mo ń gbélé wọn ń gbé bí báyìí báyìí àkúgbẹ̀ yẹn ò fi tì yín ó dẹ̀ ní lọ́nà lé wọ́n dúró àwọn ogun lé wa dúró tì mí wọ́n jẹ́ kí yèmí ṣí ẹlòmíì nǹkan tó nídìí ni pé kò kọ̀ rí olùrànlọ́wọ́ àyànmọ́ kò kọ̀ rí ìdèyàn tó máa bẹ́ẹ̀ gbẹ́rù ayé ẹ̀ ni àwọn ogunléwé ò jẹ́ kí yèmí ṣí wọn ò jẹ́ kí n mọ̀ pé èèyàn máa ń gbàdúrà fún destiny helper ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kí n sùn mo wá ná lé mi ò fàdúrà mo máa fàdúrà lọ pé ẹni bá ní kí lè má tẹ̀ mí lọ́wọ́ kíkú pa. gbogbo ìtiraka àti ìlàkàkà ẹ tó bá rí ẹni tó máa bẹ ẹgbẹ́rù òní máa complain báyìí náà tọ́lọ́run bá rán àwọn èèyàn sí ẹ òní máa complain báyìí náà ìgbà tọ́lọ́run rányàn sí ẹ táyé wá ń fi kú lé kiri báwo ló ṣe fẹ́ ṣe é wọ́n ń ṣiṣẹ́ lé lórí wọ́n ń tan kándù lé lórí wọ́n ń fi kánsà wẹ́lọ̀ fún wọ́n ní kí health ẹ̀ máa ní lára téèyàn bá náwó lórí àìsàn ṣó máa réyàn ràn lọ́wọ́ ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run gbogbo àwọn destiny helpers mi bíbélì wípé olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun ẹlòmíì olùrànlọ́wọ́ àyànmọ́ kan ló wà lọ́wọ́ ẹ̀ ẹyọ kan péré bí èèyàn bá gbarú ẹyọ kan yẹn lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí i ó kú nìyẹn tó bá jẹ́ pé ẹyọ kan ló wà lọ́wọ́ ẹ táyé bá gba ẹyọ kan yẹn lọ́wọ́ ẹ ó nìyẹn àṣírí tú nìyẹn o nílò láti gbàdúrà fáwọn olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ. tó bá jẹ́ ẹyọ kan tó bá jẹ́ méjì tó bá jẹ́ mẹ́ta ìwọ náà fàdúrà protect wọn àwọn lè máa ṣiṣẹ́ lọ bó yẹ kí wọ́n máa gbàdúrà fún un ẹ̀mí mímọ́ bàbá mi ṣó ń sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ bàbá mi ta ló ń fi àìsàn wá olùrànlọ́wọ́ àyànmọ́ mi áńgẹ́lì apanirun o orúkọ Jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ o ta ló ń fi àìsàn tó ń fi ikú wá aya olùrànlọ́wọ́ àyànmọ́ mi ọkọ wọn ọmọ wọn àti ìdílé wọn lórúkọ jésù ẹ̀mí mímọ́ bàbá mi ẹ̀mí mímọ́ bàbá mi ẹ̀mí mímọ́ bàbá mi ó yẹ lù wọ́n bolẹ̀ ó yẹ lù wọ́n bolẹ̀ ó yẹ lù wọ́n bolẹ̀ ó yẹ lù wọ́n bolẹ̀ ó yẹ lù wọ́n bolẹ̀ ó yẹ lù wọ́n bolẹ̀ ẹgbẹ̀mí lẹ́nu wọn ẹgbẹ̀mí lẹ́nu wọn ẹgbẹ̀mí lẹ́nu wọn àwọn fúnfẹ́ dá mi padà sẹ́sì àárọ̀ ó yẹ ẹgbẹ̀mí lẹ́nu wọn àwọn tó fẹ́ kí n jábọ́ nínú àṣìṣe ó yẹ gbẹ̀mí lẹ́nu wọn ó yẹ gbẹ̀mí lẹ́nu wọn ó yẹ gbẹ̀mí lẹ́nu wọn tó bá jí kápá wà lára wọn jésù olúwa wa. ẹlòmíì àkọ́bí ọmọ ẹ̀ ló fẹ́ fi dájọ́ àbí gbẹ̀yìn ọmọ ẹ̀ ló ń wá ògo nínú ọmọ ẹ̀ ló fẹ́ sá lọ́gbẹ́ ẹ gbàdúrà ẹ̀ sọ fún ọlọ́run ẹ̀mí mímọ́ bàbá mi. ẹ̀mí mímọ́ bàbá mi o. ẹ̀mí mímọ́ bàbá mi. ẹ̀mí mímọ́ bàbá mi. ẹni tó ń fi kú wá orí àwọn ọmọ mi. ẹni tó ń fi kú wá orí àwọn ọmọ mi. ẹ̀mí mímọ́ lù wọ́n pa. ẹ̀mí mímọ́ lù wọ́n pa. If you don't like violence prayer, this is an avenue for you to live this life. Torí ayé burú gan. Ọlọ́run góńgó dá ènìyàn ó ní inú inú ẹ̀ bàjẹ́ nínú ayé tó burú yìí ṣé ibẹ̀ ni iye wọ òní ti ṣí nínú ayé tó ẹlòmíì ṣoore fúnyàn ló di bímọ lọ́wọ́ ó kọ̀ ó kọ̀ wind down nínú mọ́tò ó dẹ̀ náwó síta pé ẹ gbowó ẹ dẹ̀ lọ fowó yẹn ṣe nǹkan burúkú fún wàhálà dẹ̀ bẹ̀rẹ̀ sí oore ló ṣe fúnyàn kò wábi fún ẹ náà ó ṣoore fún ẹ ó dẹ̀ sọ́ di bímọ lọ́wọ́ abẹ́ẹ̀ rí ni o wind down nínú mọ́tò jẹ́jẹ́ ara ẹ ló ń gba ac o dẹ̀ náwó síta o fún náà lówó ó dẹ̀ tibẹ̀ ẹ̀dẹ̀ lọ ẹ̀dẹ̀ lọ fowó yẹn ṣe nǹkan ẹ̀dẹ̀ tibẹ̀ ẹ̀dẹ̀ tibẹ̀ wọ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tibẹ̀ gba ogun wọnú ayé ẹ̀ ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run ẹni tó ń fi kú wá àkọ́bí ọmọ mi ẹni tó ń fi kú wá àkọ́bí ọmọ mi tó ń fi kú wá àbígbẹ̀yìn ọmọ mi ẹni tó ń fi kú wá àbígbẹ̀yìn mi ẹlòmíì báyìí ó yẹ kó máa gbàdúrà fún ọkọ ẹ̀ tí ò tí ì fẹ́ o kò rí kò rí kò rí gbà kò rí gbà ó yẹ kí yìí ẹ ṣí láti máa gbà in advance ẹni tó fẹ́ fi kú wá ọkọ tí mo fẹ́ fẹ́ ẹ àtàwọn ọmọ ẹ tó ṣì ń bọ̀ lọ́nà tó ò tí ì bí ẹyọ kan ló ṣì bí ó ṣì máa bí mẹ́rin ó dẹ̀ máa gbàdúrà fáwọn náà gbogbo àwọn tó ń fi kú wá mi tó fi kú wọ́ ọmọ mi tó fi kú wọ́ ọkọ mi ẹ̀mí mímọ́ lù wọ́n pa àdúrà orúkọ Jésù orúkọ jésù nígbà wọn tó fi kú wa mi tó fi kú wa ọmọ tó fi kú wa ọkọ mi ẹ̀mí mọ́ lù wọ́n pa lónìí ẹ̀mí mọ́ lù wọ́n pa lónìí gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi àwọn tó fi kú wa àkọ́bí ọmọ yín tó fi ń wá àbígbẹ̀yìn ọmọ yín tó fi ń wá aya yín tó fi ń wá ọkọ yín lórúkọ bàbá ọmọ mímọ́ ikú pa wọ́n lónìí ẹ̀mí mímọ́ ó yẹ máa fi ikú lé wọn kiri máa fi ikú lé wọn lórí máa fi ikú lé wọn kiri jésù olúwa wa ẹni tó bá torí ẹ̀ lọ sórí òkè ó jábọ́. Ah, ẹ gbà yí ẹ tí ẹ lẹgbàá mi ni ẹ bá ń wá mi. ó máa jí báyìí ó máa rí para òun ti lé kò ní lè dìde áńgẹ́lì kì í ṣeré ẹ lù wọ́n pa. rán igi sí mi ìwọ náà gbà o ẹni tó rán igi sí mi ẹni tó rán igi sí mi ẹni tó rán nǹkan tí mo fi ń ṣiṣẹ́ sí mi ẹni tó rán nǹkan tí mo fi ń ṣiṣẹ́ sí mi wọ́n ní à ìlù ló ìlù ló fi ń jẹun drums ló fi ń jẹun keyboard ló fi ń jẹun ó ní kó lọ bàjà ẹlòmíì wọ́n ní gas ló fi ń jẹun wọ́n ní gáàsì kẹtìrà ni ẹ jẹ́ kí gáàsì yẹn bàjà ẹ jẹ́ kí gáàsì yẹn pa ẹlòmíì máa ní owó ló ń kójọ ẹ jẹ́ kó yẹn pa. Yo! <laughs> olúwa lù wọ́n pa. olúwa lù wọ́n pa. olúwa lù wọ́n pa. olúwa lù wọ́n pa. ẹni tó ẹni tó rán igi sí mi. ẹni tó rán igi sí mi. Yo! ẹni tó rán nǹkan tí mo fi ń jẹun sí mi ẹni tó rán nǹkan tí mo fi ń jẹun sí mi ẹni tó rán ìlú sí mi ẹni tó rán ìlú sí mi ẹni tó rán drum set sí mi ẹni tó rán drum set sí mi ẹni tó rán keyboard sí mi ẹni tó rán keyboard sí mi ẹ tí rẹ ni tó tó ń tẹ keyboard tó dẹ̀ gan pa fún ibi. àbẹ̀rẹ̀ tó ẹ̀ rẹ́ni tó ń kọrin lọ́wọ́ tó ṣubú ni wọ́n ní máìkì yẹn gan. Ah, ah, kí ló rán sí wọn náà kí ló rán sí ẹ má fi bẹ́ẹ̀ ní bọ́dì ṣeré má bẹ́ẹ̀ ní bọ́dì ṣeré. Eh, àwọn bàbá mi nínú olúwa máa sọ pé anything you want to do don't die. Hmm, má jẹ́ kí anybody pa ẹ́. kí lẹ rán sí mi ẹlòmíì gáàsì ló fi ń ṣiṣẹ́ gáàsì ló rán sí ẹ pé eh, má wọrí ẹ ṣáà ibi tó ti ń ṣiṣẹ́ yẹn ẹ dẹ páńpẹ́ fún ẹ eh, ẹlòmíì pilot ni wọ́n rán sí ni pé jábọ́ wọ́n ṣo ti rẹ́dì láti gbàdúrà ẹni tó rán igi sí mi ẹni tó rán nǹkan tí mo fi ń jẹun sí mi bí pé kó ṣe kó pa mí áńgẹ́lì apanirun wọ́n yá máa lé wọn kiri àfi tó bá pa wọ́n àdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí mímọ́ o ẹni tó rán igi sí mi ẹni tó rán ìlú sí mi ẹni tó rán drum set sí mi ẹni tó rán gáàsì sí mi ẹni tó rán afẹ́fẹ́ sí mi ẹni tó rán ọ̀rọ̀ jáde sí mi ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mi ó yá dìde torí ọ̀rọ̀ mi ni ó yá lù wọ́n pa ó yá lù wọ́n pa áńgẹ́lì apanirun ó yá lù wọ́n pa ó yá lù wọ́n pa ọ̀rọ̀ tó ju ọ̀rọ̀ lọ lórí ìgbéyàwó mi tó ń bọ̀ lọ́nà lórí àwọn ọmọ mi lórí ọkọ mi àní lórí iṣẹ́ mi lórí oyún mi tí mo fẹ́ bí àwọn tó ní bẹ́ẹ̀ ọjọ́ lébọ̀rù làwọn dúró dè mí sí áńgẹ́lì apanirun ó yẹ lù wọ́n pa àwọn tó ní kí n bóyún kú àwọn tó ní kí n bóyún kú àwọn tó ní kí n bóyún kú àwọn tó ní kí n ṣẹ̀sí kẹ́yìn ayé ó yá lù wọ́n pa Jésù Olúwa wa. In the name of Jesus. Jésù Olúwa wa. Amen. Ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run ẹni tó ti sọ àti bàmíjẹ́ di full time business. ẹni tó ti sọ àti bàmíjẹ́ di full time business. ẹlòmíì ò níṣẹ́ mi mọ́ nǹkan tó kọ̀ fẹ́ ni pé ah, kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ ẹ ló ń gbọ́ ṣé o ti pé gbogbo àwọn ògo ọmọ ilé yín ṣé o ti pé gbogbo àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ̀ ṣé o ti pé because ẹni tó bá ti ń di microphone mú nínú nínú christianity tó ń kọrin celebrity ni ẹ o celebrity ni ẹ o torí Jesus is the only beauty that makes everybody a celebrity ṣé o ti ready ìlú ló ń lù fún Olúwa anything you do for Christ you are a celebrity. ṣó ti ṣó ti pè wọ́n jọ àwọn tó ti sọ láti bà mí jẹ́ di full time business wọ́n ń gbowó lórí ẹ̀ ìbàjẹ́ tiẹ̀ wọ́n fẹ́ máa gbowó lórí ẹ̀ ẹ ọ̀rọ̀ àti jábọ̀ tiẹ̀ wọ́n fẹ́ máa gbowó lórí ẹ̀ àwọn tó fẹ́ bà mí jẹ́ fún lóore wọ́n ti sọ di full time business. níwájú ẹni tó fẹ́ mi ju àwọn tẹ́ ẹ fẹ́ lọ bíbélì ló sọ èèyàn kọ́ máìkà wo dáfídì ó wò ó títí ó ní dáfídì kí ló tó ń jó báyìí ó ń jó ọba ó kàn ń jó bí ọ̀dẹ̀ ó ń jó bí aláìlọ́pọlọ ìwọ díndí ọba dáfídì wò ó ó fún lésì ó ní níwájú ẹni tó yàn mí fẹ́ ju bàbá rẹ lọ. Yes níwájú àwọn níwájú ẹni tó fẹ́ mi ju àwọn tẹ́ ẹ fẹ́ lọ. níwájú àwọn níwájú ọlọ́run tó fẹ́ mi ju àwọn tẹ́yìn fẹ́ lọ. dáfídì ló sọ ó ní mò ń jó níwájú ẹni tó fẹ́ mi ju bàbá tiẹ̀ tí wọ́n fẹ́ lọ. níwájú ẹni tó yàn mí fẹ́ ju ẹni tẹ́yìn tí ẹ̀yin tó yàn fẹ́ lọ. Yeah àwọn tó ti sọ ìbàjẹ́ mi di full time business wọ́n ti sọ di full time business ìwọ náà mọ̀ ó mọ̀ pé wọ́n ti sọ di full time business. olúwa bà ayé wọn jẹ́ lu wọn pa. wọ́n ti sọ ìbàjẹ́ àwọn destiny helper di full time business wọ́n kàn lọ síwájú ọ̀gá pátápátá níbi tí ẹni olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ̀ ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ máa bàjẹ́ ńbẹ̀ ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run mi ní àkókò láti rojọ́ tó bá ṣe ń gbọ́n máa gbà bó ṣe ń gbà máa gbà fún oyún inú máa gbà fún oyún inú ẹ oyún inú máa gbà fún oyún inú ẹ gbà fún oyún inú. gbà fún oyún inú ọjọ́ tí mo fẹ́ bímọ àwọn tó ti sọ ìbàjẹ́ mi di full time business àwọn tó jẹ́ pé níwọ̀nba iṣẹ́ tí mò ń ṣe wọ́n fẹ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ àwọn tó jẹ́ pé ẹlòmíì advert company máa pẹ́ ẹlòmíì pé iṣẹ́ ká gbéṣẹ́ fún wa ni ẹ má gbé fún kò mà lérò kò mà ní kinní kan ìwọ náà pé àwọn olùrànlọ́wọ́ àyànmú ẹ̀ ti ra kó bẹ̀rẹ̀ sí ní súre fún wọn gbogbo àwọn tó ti pinnu láti bà mí jẹ́ tó jẹ́ pé full time business lọ́sọ̀ọ́dì ibẹ̀ lọ́ fi ń jẹun ẹ̀mí mímọ́ lù wọ́n pa àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ bàbá mi gbogbo àwọn tó ti sọ ìbàjẹ́ mi di full time business áńgẹ́lì apanirun máa lé wọn kiri ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa ẹni tó ti sọ ìbàjẹ́ ọkọ mi di full time business ìbàjẹ́ àwọn ọmọ mi ìbàjẹ́ aya mi ìbàjẹ́ oyún inú mi ibiṣẹ́ iṣẹ́ tọkọ mi ti ń ṣiṣẹ́ òṣìṣẹ́ ọwọ́ mi tó ti sọ di full time business láti máa bàjẹ́ whether online or offline fake account or real account ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa Jésù Olúwa wa Jésù Kristi Olúwa wa wọ́n lọ mú wọ́n gbìyànjú láti lọ mú ẹ̀ lọ́ní wòlíì dáwọ́ ló wà lókè wọ́n ní ẹ̀yìn fifty thousand lọ́ba wọ́n pọ̀ jù lọ ṣùgbọ́n nǹkan tó gbàgbé ni wípé ẹni tó wà pẹ̀lú ẹ̀ ju gbogbo wọn lọ. wọ́n kóra wọn jọ pọ̀ wọ́n ní ẹ̀yin fifty thousand ẹ kọ́kọ́ lọ ẹ lọ mú wá wọn ò tí ì mẹni tó ń bá wọn fà á wọn ò mọ kádá ni wáyé lódìdí ogun sí wọn ẹjẹ nìkan ló rí wọn ò pé ah, ìwọ man of God ẹ lọ mú wá lójijì Elijah bínú ó wọlẹ̀ ó ní tí èmi bá jẹ́ ènìyàn ọlọ́run jẹ́ kí iná sọ̀kalẹ̀ kò sọ́lẹ̀ méjì iná bọ́ọ̀lẹ̀ ó first fifty thousand ok wọ́n wò pé àá ẹ̀yin ẹ̀ padà wọ́n tún another fifty thousand iná tún bọ́ọ̀lẹ̀ ó tún ju another fifty thousand ìgbà tẹ́lẹ̀ kẹta lọ iye wọn sí wọ́n débẹ̀ wọ́n ra <laughs> wọ́n ra wọ́ ọ̀bẹ̀ sí ó ní ẹ̀hẹ́ ìsìn ilẹ̀ mọ̀ pé ọmọ ọlọ́run ni mí níbikíbi tó o bá wà gbàdúrà fún àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi bóyá ẹ ti ràn mí lọ́wọ́ rí bóyá mi ò tí ì pàdé yín bóyá ẹ ṣì ń ràn mí lọ́wọ́lọ́wọ́ bóyá mo ṣẹ̀ṣẹ̀ pàdé yín àní ikú ò gbúdọ̀ pa yín alẹ́ ò gbúdọ̀ ṣàìsàn àrùn ò gbọdọ̀ gbé yín dè àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àyọ̀mọ́ mi àní ikú ò gbọdọ̀ pa yín àrùn ò gbọdọ̀ ṣe yín àrùn ò gbọdọ̀ gbé yín dè àìsàn ò gbọdọ̀ ṣe yín ìyá lẹ́mọ̀ kìlọ̀ mo gbé yín wọnú àgbàtà yẹ́rọ yín lọ ayé ò gbọdọ̀ rí yín ṣá lọ́gbẹ́ aláyé ògùdọ̀ rí yín sá lọ́gbẹ́ lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ ayé ògùdọ̀ rí yín sá lọ́gbẹ́ ayé ògùdọ̀ rí yín sá lọ́gbẹ́ ayé ògùdọ̀ rí yín sá lọ́gbẹ́ ìdánimọ̀ ayé ògùdọ̀ rí yín sá lọ́gbẹ́ ìdánimọ̀ jùlọ alẹ́ ní ṣàìsàn in Jesus mighty name we are praying. In Jesus' mighty name we are praying. Amen. Ẹ gbàdúrà tí mo káì ẹ̀mí mọ́ bàbá mi o ràn mí lọ́wọ́ ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run gbogbo àwọn tí bí máa kàn tó máa kàn mí. gbogbo àwọn tí bí máa kàn tó máa kàn mí. ọlọ́run má jẹ́ kí ibi ó bá wọn. ọlọ́run má jẹ́ kí ibi bá wọn o. tí ibi bá ń rìn lọ́wọ́jú má jò bá wọn. bí ibi bá ń bọ̀ lẹ́yìn má jò bá wọn. bí ibi bá wà láàrin má jò bá wọn. bí ibi bá wà láàrin má jẹ́ kó bá wọn àwọn tó yẹ kí bí bá lórí ọ̀rọ̀ mi tó bá wà lábẹ́ ààbò káàbò kúrò lórí wọn tó bá ń bá wa gbàdúrà yìí ní kọ̀kọ̀. tí wọ́n bá ń bá wa gbàdúrà yìí ní kọ̀kọ̀. àánú ká kúrò lórí wọn. in the name of Jesus. àánú ká kúrò lórí wọn. àánú ká kúrò lórí wọn. have you shared have you invited gbogbo àwọn ológun ọmọ àwọn ọmọ tiẹ̀ náà pé wọ́n wọlé kó máa fẹnu wọn gbà á tó bá lè pè wọ́n sọ pé ìwọ náà máa gbà á ọkọ ọmọ mi aya ọmọ mi àwọn tí bí lè kàn tó lè kàn mí ọlọ́run má jẹ́ kí ibi ó kàn wọ́n. ayọ̀ ṣé o ti rẹ́dí àdúrà orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ àwọn tí bí lè kàn tó lè kàn mí ọlọ́run gbọ́ má jẹ́ kí ibi ó kàn wọ́n tí ibi bá lọ́wọ́jú má jẹ́ kí ibi bá wọn tí ibi bá dúró má jẹ́ kó bá bí tí ibi bá bọ̀ lẹ́yìn má jẹ́ kí ibi lé wọn bá lórúkọ jésù olùgbàlà àwọn tó yẹ kí ibi ó kàn tí wọ́n bá mi gbàdúrà yìí olúwa káàbò kúrò lórí wọn olúwa káàánú kúrò in the mighty name of Jesus olúwa káàbò kúrò lórí wọn jẹ́ kí ibi lé wọn bá jẹ́ kí ibi bá wọn lọ́nà in the name of Jesus in the mighty name of Jesus in the mighty name of Jesus in the mighty name of Jesus in Jesus mighty name we are praying. èèyàn kan wà lọ́nà ó jẹ́ olóyún òun gbọ́ mi báyìí gbàdúrà lọ́jọ́ tó o bá fẹ́ bímọ gbogbo dókítà òdì tá a rán sí mi tó máa ṣàṣìṣe pé kọ́mọ kú mọ́ mi nínú tó máa ní kèmí náà kú ṣé òun rí gbà ṣé òun rí gbà ṣé òun rí gbà ṣé òun rí gbà má fi ṣeré o oyún inú gbàdúrà fún ọmọ tó fẹ́ wáyé gbàdúrà fún èyí tó ti plan láti bí gbàdúrà fún prayer as a bank store it there ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run olúwa olúwa olúwa olúwa olúwa olúwa ẹni tó mẹ́jọ mi kiri ẹni tó mú ẹjọ́ mi kiri. ṣé mọ̀ pé ìrírí oríṣiríṣi ló wà àwọn kan wà ìgbà tẹ́jọ́ ń ṣọ̀rẹ́ tí gbogbo ẹ̀ ń dùn ẹjọ́ sọ̀rọ̀ èèyàn ẹjọ́ rojú èèyàn ẹjọ́ sàn kankan tó bá wá di lójijì tí orí dòwe nǹkan táwọn sọ ń bẹ̀ wọ́n ní sọ. So níwájú olóore ẹni o níwájú destiny helper ẹ nǹkan tó sọ ń bẹ̀ wọ́n ní sọ èyí tí wọ ìwọ tó fẹ́ fún ladvat ní sponsor àwọn eh, kí ló máa ń pè ambassador deal ambassador deal ìwọ ló ń fi wá orí ẹ ìwọ ló fẹ́ fi sí torí pé òun ló wá ní líǹkì ẹ á dẹ̀ stop ẹ á kọ̀ tiẹ̀ wọn ò fẹ́ fún òun gangan fúnra rẹ̀ ìwọ ló ń wá á wá máa suggest ẹlòmíì fún wọn ẹni tó ń gbére mi lọ fún ẹlòmíì. ẹni tó ń sọ̀jẹ́sì èèyàn nípò mi. ẹni tó ń sọ̀jẹ́sì èèyàn nípò mi o ó ń fihàn lélẹ̀ nípò mi. ó ń sọ̀jẹ́sì àwọn èèyàn fọlóore dípò mi. ambassadorial deal wọ́n dẹ̀ gbé kúrò lọ́dọ̀ ẹni yẹn nǹkan tí òun sọ kò ní sọ èyí tí wọ́n sọ ló máa dìmú. Oh, understand ẹni ìyá wa máa rí ẹ wọn máa rí ẹ bí èèyàn burúkú wọn ní à tọ́ba tí wọ́n ẹ mọ̀ pé ẹlòmíì ti gbọ́ tọ́ba tún wá gbọ́ wọn ni ẹ má fún re jàre ẹ má fi re fún jàre gbogbo ẹni. wòlíì mi sọ kọkọ fún mi ó ní mo ti rí ẹni tí ò lọ́lá mọ́ tó lọ́lá tó dolòṣì tó dẹ̀ tún dọlọ́lá mo ti rí ẹni tó dọlọ́lá tó dolòṣì tí ò dẹ̀ dìde mọ́ àánú ló yàtọ̀ ẹni tó lówó rí tí ò lówó mọ́ tó tún wá padà dọ́lọ́lá ìyẹn tún wà nínú àánú olódùmarè ni ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run ṣó rí nǹkan mú dání ká nínú ilé mo ti ń gbàdúrà yà áké ni máa mú fẹ́ lòmí ká nínú ilé mo ti ń gbàdúrà ó lè jẹ́ àdá ni máa fi ni máa fún áńgẹ́lì pé kó máa bá mi fi lé yín kiri àdàbí tí mo bá ti múrúkọ yín lọ sórí òkè. Okay àdàbí tí mi bá rojọ́ yín tí mi ò bá rò bó ṣe rí. mo máa ń sọ bó ṣe rí ni kò nídìí ká parọ́ mọ́ra wa. àdàbí tí mo bá ti lọ sílé aláàfáà ìpè bá mi bàtí lágbájá jẹ́ ẹni bá rán ìlú sí mi tó rán ọ̀rọ̀ sí mi. ọ̀rọ̀ sí mi tó rán ọ̀rọ̀ sórí ọmọ mi. rán ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ ọmọ mi. tó rán ọ̀rọ̀ sórí ọkọ mi. torí ọ̀rọ̀ sórí ọkọ mi. tó rán ọ̀rọ̀ sórí ògo mi. tó rán ọ̀rọ̀ sórí òkìkí mi. tó ń dúró dọjọ́ tó máa gbọ́ ikú mi. káàbò kúrò lólúwọn kó gún wọn lọ́kọ̀ kórè ọ̀fẹ́ ká kúrò lórí wọn. jẹ́ kórè ọ̀fẹ́ ká kúrò lórí wọn. jẹ́ kí àánú ká kúrò lórí wọn. jẹ́ kí àánú ká kúrò lórí wọn. ìdí ni pé ó rọ̀ wọ́n lọ́rùn láti máa mu kiri tó wọ́n ti ṣe fáwọn kan wọ́n ti mu jẹ. wọ́n ti ṣe fáwọn kan wọ́n ti mu jẹ wọ́n ti já wọn kan bọ́ nínú ògo wọn sọ̀rọ̀ mọ́ lókè èèwọ̀ ni. èèwọ̀. aláṣeyọrí ò tún gbọdọ̀ bá wọn dúró sílẹ̀ mọ́. never never. the sworn verdict. èèwọ̀ ni. kàrúsà lè àdàbà. ọjà falakosa. mi ò lè bá wọn dúró lẹ̀ mọ́ èèwọ̀ ni. èèwọ̀ ni jésù mi lè bá wọn jókòó sísàlẹ̀ mọ́ èèwọ̀ ni. àmì jésù. never. it is forbidden. yes. ó di ọjọ́ tí adániwáyé bá tó bá ní dìde kúrò lórí ìtẹ́ ọlọ́run mi ti fẹ́ jẹ. èèwọ̀ ni àkọ́bí ọmọ mi ò gbúdọ̀ lulẹ̀ èèwọ̀ ni mi ò gbúdọ̀ bá wọn fọwọ́ gbé ọmọ sí. èèwọ̀ ni sẹ́ èdìdí ọ̀rọ̀ dé. ayàdúrà sálì bàjọ́ àwùnì. orí ọ̀fẹ́ kó ká kúrò lórí wọn. orí ọ̀fẹ́ kó ká kúrò lórí wọn. a ní ààbò kó ká kúrò lórí wọn. ààbò kó ká kúrò lórí wọn. ìrànlọ́wọ́ kó ká kúrò lórí wọn. ìrànlọ́wọ́ kó ká kúrò lórí wọn. àánú kó ká kúrò lórí wọn. àánú kó ká kúrò lórí wọn gbogbo ẹnikẹ́ni. gbogbo ẹnikẹ́ni. èèyàn kéèyàn. èèyàn kéèyàn. tá a bí nínú obìnrin. tá bí nínú obìnrin. tá a fọ̀bẹ gbẹ̀bí. tá a fọ̀bẹ gbẹ̀bí àní ìfù kó jẹ́ ẹbí mi. àyádàdàbàkà sálíà pàwùdì. àní kájọ jẹ́jẹ́. àní kájọ jẹ́jẹ́. tó bá ti mú orúkọ mi kiri. tó bá ti mú orúkọ mi kiri àsúlì àtà àbárò àjà. tó gun orí òkè torí mi. tó gun orí òkè torí mi. àrùn tó lọ bá wọn wòlíì tó tọ́ torí mi. tó lọ bá wọn torí tó kọ́ torí torí tèmi. wòlíì tó tọ́ tó lọ bá wọn torí mi. wòlíì tó tọ́ torí tèmi wòlíì ọlọ́run alààyè tó bá lọ bá wọn torí mi. tó bá gorí òkè tọ́lọ́run wà torí mi. ní orúkọ jésù. àní áńgẹ́lì apanirun. ní orúkọ jésù. àní ẹ pa wọ́n sẹ́. àní ẹ pa wọ́n sẹ́. àní kẹ́ pa wọ́n. ẹ pa wọ́n. ẹ lù wọ́n pa. ẹ lù wọ́n pa. ẹ lù wọ́n pa. ẹ lù wọ́n pa. tó bá ní ọmọ ó já fọmọ wọn di. lù wọ́n pa. lù wọ́n pa. lù wọ́n pa. àfi tó bá jáwọ́ lọ́rọ̀ mi. tó o bá ti jáwọ́ lọ́rọ̀ sọ̀rọ̀ mi ikú ọ̀rọ̀ ó yá máa polówó lé wọn máa polówó lé wọn. in Jesus mighty name we pray. mo ti sọ fún yín rí mo wà nínú ilé ẹ̀mí mọ́tò mi wá pé ah, sọ mí olúwa sọ mí báyé bá ń porí mi níbikíbi iná ọlọ́run sọ̀rọ̀ mo bá òun nìyẹn mo bá bẹ̀rẹ̀ sí ní kọ́ pé sọ̀mí dínà mo kàn lọ láìfù ni bí mo ṣe lọ láìfù àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní join tó o bá ti tan notification ẹ make sure pé your notification is on make sure your notification is on ẹlòmíì ayọ̀ ẹ lọ́fẹ́ bàjẹ́ wọn bẹ́ẹ̀ ṣeré ìwọ ló ń ṣeré kiri ìwọ ló rò pé orin kíkọ nìkan ló fẹ́ máa ṣe ìwọ ló rò pé à ah, nínú nínú nínú iṣẹ́ yìí mò ń gbọ́ oríṣiríṣi mò ń rí oríṣiríṣi mo wá sọ fún wọn pé nínú bíi tí jésù ò bá ti lù yín pa tí jésù ò bá ti pa yín o máa kúkú ògo o máa kúkú òkìkí o máa kúkú olùrànlọ́wọ́ ẹ o máa lógo tó o bá ti lè máa sponsor negative news nípa mi àdàbí tí mo bá ti ever create group. sàràdàkà wá sẹ́lẹ̀jì wọ̀. wípé à ẹja bá yìí jẹ́ àdàbí tí n bá ti pe ẹnikẹ́ni dìde pé ẹ lọ máa àtàkì èèyàn tí kò bá ti sí mbẹ̀ tá a gbé ẹ dìde fún ikú mi tá a gbé ẹ dìde fún ìbàjẹ́ mi o máa láwọn ọmọ ológo láyé ṣùgbọ́n gbọ́ọ̀rọ̀ olúwa lẹ́nu mi sẹ́ẹ̀ wọ́n máa lógo máa bímọ máa lógo ṣùgbọ́n ògo wọn ò ní dalẹ̀. Hey! ní Jésù. Amen. Lórúkọ Jésù. Yes, sir. You don't understand. I'm not even talking about myself. Ṣùgbọ́n màá kọ̀ déédé rí ẹni tọ́lọ́run jàjà gbé dìde. Ẹ dẹ̀ fẹ́ lù ú kó bọ́. Ẹ fẹ́ lù ú bọ́. Ẹ fẹ́ fẹnu já bọ́ ẹ fẹ́ fún gbogbo tẹ́ ẹ ní jábọ́ ọlọ́run ó di ọ̀rọ̀ àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi. àyànmọ́ mi. ayé ò gbọdọ̀ rí wọn jábọ́. ayé ò gbọdọ̀ rí wọn jábọ́ lórúkọ Jésù. àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi. àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ kọ́ mi. àní ayé ò gbọdọ̀ rí wọn jábọ́. ayé ò gbọdọ̀ rí wọn jábọ́. lórúkọ Jésù. Rachel rè ó bá pè mí ó ní ah òun wà lọ́nláì mo rí òun pray pray pray àjọ pray ni àdúrà yẹn le èmi náà sùn mo lálà tó le <laughs> mo pé níbi this world is wicked o nídìí láti sáré èèyàn kan tó sáré ẹ ó kọ̀ di after after five days Rachel kọ́ pè mí ni pé àtìsítà àti nká àti nká àti nká bla bla bla bla bla bla bla bla bla ẹ̀ẹ́dẹ̀ mi kìnnìkan kìnnìkan nǹkan báyìí báyìí báyìí ṣẹ̀ṣẹ̀ ó wá di pé wọ́n ń bẹ̀ ẹ́ iṣẹ́ tó ti ṣe lọ tó ti fẹ́ kó dáhùn lára wọ́n fẹ́ kó dáhùn lára ìwọ gangan ló kó gbé stroke ìwọ ló fẹ́ kó ní cancer ìwọ ló fẹ́ kó ṣubú lulẹ̀ ọmọ bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ pé jọ níbo ló fi wá sí tú wá sílẹ̀ ẹ irú àdúrà tó ń gbà nìyẹn irú àdúrà tó máa tó máa wò pé ìwọ ńlá ìwọ yìí ìwọ yìí ìwọ yìí. you don't understand ṣèbí bá kọ̀pù ló ń ṣe ṣó ti lówó ni ṣó ti ní mọ́tò ni ṣó ti nílé ni kí ló ní kò yìí ní nǹkan kan kí ló dé tó ń fi kú wa ẹ kí ló dé kí ló ní lójijì ni mo kọ rí pé ẹ kọ à ń pray mi parọ́ fún yín òun rèé a kò sọ fún pé ah rachel kí ló ṣe kò lè kọrin mọ́ ó dẹni tí ó lè kọrin mọ́ bẹ̀rẹ̀ sí ní ní throat infection ó ní throat infection kò ṣẹlẹ̀ sí rí ó ní àtijọ́ ta ti ń kọrin mi ò gbọ́ rí ó ní kò lè kọrin wọ́n fẹ́ dájú kò sílé orin yẹn èmi kọ̀dẹ̀ lọ láì fún ọ̀sìn lé inú ilé ni mo wà tí mo fi lọ láì fún lójijì ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà yẹn wọ́n bá pè é wọ́n ní jọ́ ní kí ló ṣe fún wa iná o iná ń jó mi o iná ń jó mi o ta ló ń pe iná fún mi ó pè é ni òun dẹ̀ pè mí pé wọ́n ń bẹ̀ mí pé iná o mo ní ìwọ́de ló mọ ohun torí nítorí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mi ò gbọ́ anything tó bá bẹ̀ mí mi ò ní gbọ́ tó bá bẹ áńgẹ́lì mi kò gbúdọ̀ gbọ́ torí mo mọ̀ pálágídí ni ẹ́. imagine àdúrà tá a gbà lálẹ́ tí mo kọ̀ lọ láìfù tí mo kọ̀ sán rí tí mo wé sórí èèyàn tó ní throat infection wọ́n ń bẹ̀ after five days pé iná ò iná ò iná ń jó àwọn táyé bá porí mi níbikíbi. mo kàn sọ ni ẹ̀mí mo gbórin yẹn fún mi pé sọ̀mí dínà olúwa sọ̀mí dínà báyé bá porí mi níbikíbi iná ọlọ́run sọ̀rọ̀ iná ọlọ́run sọ̀rọ̀ iná dẹ̀ ń sọ̀rọ̀ bóyá iná iná iná ti ń skátà gbogbo nǹkan tó ṣe truth infection lọ truth infection lọ lójijì láì lògùn láì lò kankan ẹni tó wá ń pariwo iná ń wá ó ń wá ó ń wá tó máa domi pa èmi ò dẹ̀ lómi lọ́wọ́ tí bá ti rán iná. o nídìí láti ṣe èèyàn kan tó ṣe é tó bá ti léyàn tó fẹ́ tó mọ̀ pé love ẹ̀ truly tètè tag ẹ̀ tètè share prayer point yìí sí kó sọ fún pé kó gbà á sọ pé kó gbà á má ṣàwọn dátà lẹ́nìí má sọ pé data. mi ti tán dátà ìtọ́ má ṣèyẹn lẹ́nìí dídí rẹ̀ mú lẹ́nìí pé olúwa ẹni tó bá ní ayọ̀ ò sí mi. ẹni tó bá ní ayọ̀ ò tọ́ sí mi. ẹni tó ní kí n tiraka kú. ẹni tó ní kí n tiraka kú. ẹni tó ní kí olùrànlọ́wọ́ àyànmọ́ mi. ẹni tó ní olùrànlọ́wọ́ àyànmọ́ mi. àfi táwọn bá já kulẹ̀. àfi táwọn bá já kulẹ̀. àfi táwọn bá já lulẹ̀. àfi táwọn bá já lulẹ̀. àfi táwọn bá jẹrun. àfi táwọn bá jẹrun. àfi táwọn bá tì lọlẹ̀. àfi táwọn bá tì lọlẹ̀. àfi mi nínú obìnrin tó ní olùrànlọ́wọ́ àyànmọ́ mi ó ní gbogbo àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi èyí tí mo ti pàdé èyí tí mo ti pàdé èyí tó sì mo sì máa pàdé lọ́jọ́ iwájú tó ní pé òun fẹ́ tì wọ́n lọlẹ̀ tó lóun fẹ́ fi ikú lé wọn kiri tó ní pé òun fẹ́ já wọn bọ́ nínú plane tó lóun fẹ́ já wọn bọ́ nínú jet tó ní pé òun fẹ́ já wọn bọ́ nínú ilé tó lóun fẹ́ kí ilé wó pa wọn tó lóun fẹ́ fi àkọ́bí ọmọ pa wọn lẹ́kún tó lóun fẹ́ fi àbígbẹ̀yìn ọmọ wọn pa wọn lẹ́kún tó lóun fẹ́ fi ọkọ wọn pa wọn lẹ́kún tó lóun fẹ́ fi aya wọn pa wọn lẹ́kún tó lóun fẹ́ fi àrídùnnú wọn fẹ́ sọ́dìbànújẹ́ lórúkọ Jésù áng áńgẹ́lì apanirun káàbò kúrò lórí rẹ̀ kó lù wọ́n pa kó lù wọ́n pa bóyá lù wọ́n pa jésù olúwa wa last prayer point sọ pé olúwa ẹni tó ní pé ìlàkàkà mi láti jẹ́ èèyàn máa dasán. ẹni tó ní ìlàkàkà mi láti jẹ́ èèyàn máa dasán ẹni tó ní pé ìlàkàkà mi láti lógo máa dasán. ẹni tó ní ìlàkàkà mi láti lógo máa dasán. ẹni tó. ó máa kú ó ṣe tó fi ṣèyí ó máa kú ó máa kú lò amen ẹni tó ní ìlàkàkà mi láti lógo láyé ó máa dasán ẹni tó ní pé ìlàkàkà mi lórí ọmọ abẹ́ ẹ̀ mà wọn single mother tó ń dá ọmọ tọ́ ni ẹ̀ mà wọn single father tó ń dá ọmọ tọ́ ni ẹni tó ní pé ìlàkàkà mi lórí ọmọ máa dá sásún ṣó mú ẹgbàá dání ọlọ́run yọ yín pé láìfù ni mo ti ń gbàdúrà yìí àáké lọ́mọ máa fi lé yín kiri àdá ni áńgẹ́lì máa fi máa pa yín ẹlòmíì ìbọn lọ́ọ́ máa fi pa máa dìdì filẹ̀ máa fìdí máa sọ fáńgẹ́lì olúwa pé àwọn nǹkan tó le tó le ẹ gbàdúrà ẹ sọ fún ọlọ́run mo ti sọ ìtàn reason tó ṣe nídìí láti gbàdúrà fún olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ fún ẹ o nídìí láti máa gbàdúrà fún destiny helper ẹ wẹ́dà o ti pàdé wọn àbó o ti pàdé wọn wẹ́dà wọn ti ṣí ẹ lóore àbí wọn tí ì ṣe é lóore ẹlòmíì ẹni tó máa ràn lọ́wọ́ èpè ló ń ṣẹ́ fún báyìí ẹni tó sì máa ràn lọ́wọ́ ó ti ń gégùn fún torí pé gbogbo ayé ń bá sọ ó ń gégùn fún ó lè rí mi mi lè bẹ́ẹ̀ kọ́ nọ́gẹ́tìfì mi kò kò sí nǹkan tó kàn mí torí pé ẹni yìí tó ń bá sọ̀rọ̀ yìí ó lè jóun ló máa ràn mí lọ́wọ́ lọ́la. oríṣiríṣi nǹkan la ti rí ẹni ọlọ́run bíbélì wípé ta ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ alágbára àní tálákà aláìní lọ́wọ́ ẹni táyé fi ń ṣe ìkógun ẹni tá à ń enslave ó dẹ̀ ń gbà lọ́wọ́ alágbára ta ló dàbí ìwọ o ò tí ì mọbi tó ń lọ lọ́la o mọbi tó fẹ́ dé lọ́la o mọbi tó máa gbà kọjá lọ́la gbàdúrà kó sọ fún ọlọ́run last prayer point rẹ o ẹni tó ní pé ìlàkàkà mi láti jẹ́ èèyàn máa já sásún. ẹni tó ní pé ìlàkàkà mi lórí ọmọ láti lọ́kọ láti láyọ̀ láti lógo láti lórúkọ. àfi tí n bá ti bá yín sásá bẹ́ẹ̀ ní bọ́dì pé kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́. Eh, àfi tí mi bá ti sọ pé ah, ẹni báyìí ẹ jàre bọ́ àfọjọ́ àní àdàbí tí bá ti sọ pé nínú orin yìí ẹnikẹ́ni ẹnikẹ́ni mo bá ń bẹ̀ ṣé mo bá ń bẹ̀ nínú orin àbí mo bá ń bẹ̀ nínú orin àbó bá mi bẹ̀ nínú orin. orúkọ Jésù. mo bá ń bẹ̀ nínú orin mi ò bá ń bẹ̀ nínú orin àtẹni tí mo bá ń bẹ̀ àtẹni tí mi ò bá ń bẹ̀ àtẹni tajọ débẹ̀ àtẹni tajọ ń gùnkè àtẹni tó àtẹni tó ni tó mọ ẹni tí mo bá ń bẹ̀ àtẹni tó léèyàn tó wà ń bẹ̀ àtàwọn èèyàn tó ń bọ̀ lábẹ́ àfi ó dojó tí mo bá ti ó àtọjọ́ ó dojó tí mo bá ti sọ pé àní kó má dáa fún èèyàn kankan ó dojó tí mo bá àdàbí tí mo bá ti sọ pé adániwáyé orí àfi tí mo bá ti sọ pé ah, ẹ kóra yín jọpọ̀ ẹ jẹ́ àbàtèèyàn kan jẹ́ ẹ jẹ́ ajabọ́ tí bá sọ̀rọ̀ ẹ mo sọ bó ṣe rí ni o mo sọ nǹkan tó ṣe fún mi mo sọ bó ṣe rí ni o bọ̀ pé mo wá gádà pé ah ẹ bà tiẹ̀ jẹ́ ẹ jábọ́ mi ò sí lára àwọn yẹn torí àánú ló gbé mi débí kò dẹ̀ sí ẹni tí àánú ò lè gbé sókè ibi mo dé lónìí àánú ló gbé mi débẹ̀ kò sẹ́ni tí àánú ò dẹ̀ lè gbé sókè adániwáyé tó ń gbéyàn sókè ò tí ì kúrò lẹ́nu iṣẹ́ àní bíbélì ló sọ níbikíbi tó o bá wà last prayer point ẹni tó bá ti sọ pé ìlàkàkà mi láti jẹ́ èèyàn kó já sásán ìlàkàkà ọkọ mi lórí ọmọ kó já sásán ìlàkàkà mi lórí ọmọ kó já sásán olúwa fi kú bẹ́ẹ̀ wò àdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹni tó bá ti ní pé ìlàkàkà mi kó já sásán ìlàkàkà ọkọ mi kó já sásán ìlàkà àwọn ọmọ mi kó já sásán àwọn ọmọ tí mo ti bí àtàwọn tí mo ti bí àwọn tó kórìíra mi nínú ògo àwọn tó kórìíra aya mi nínú ògo lórúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ lórúkọ jésù olúwa jẹ́ kí ibi bá wọn áńgẹ́lì apanirun máa lé wọn kiri máa lé wọn kiri ẹni tó yẹ kádùúrà yìí lọ pa tó ń sásá bí ààbò tó ń gbọ́ àdúrà yìí tóun náà ń gbà káàbò kúrò lórí ẹ̀ káàbò kúrò lórí ẹ̀ káàbò kúrò lórí ẹ̀ áńgẹ́lì apanirun máa lé wọn kiri jésù olúwa wa. Àmín. Ah ní lórúkọ Jésù. Jésù Olúwa wa. Àmín ẹni ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi. ẹ̀yin olùrànlọ́wọ́ àyànmọ́ mi. ayé ò ní ṣá yín lọ́gbẹ́. ayé ò ní ṣá yín lọ́gbẹ́. ẹ̀yin afẹ́nifẹ́re mi. ẹ̀yin afẹ́nifẹ́re mi. ayé ò ní ṣá yín lọ́gbẹ́. ayé ò ní ṣá yín lọ́gbẹ́. ẹ̀yin afẹ́nifẹ́ ibi mi. ẹ̀yin afẹ́nifẹ́ ibi mi. àní ẹ̀yin afẹ́nifẹ́ ibi mi. ẹ̀yin afẹ́nifẹ́ ibi mi ọ̀nà yín kó máa yọ̀. ọ̀nà yín kó máa yọ̀. ó lè jẹ́ ẹbí mi sẹ́ ó lè jẹ́ ẹbí mi ẹnikẹ́ni tó bá wù kó jẹ́ ẹnikẹ́ni tó bá ti decide. tó jẹ́ pé ibi ló fẹ́ fún mi tó fẹ́ ikú ọmọ fún mi tó fẹ́ ikú ògo fọ́mọ mi fún ọkọ fún aya. lórúkọ bàbá áńgẹ́lì apanirunṣẹ́ máa lé wọn kiri. online offline. offline. fake account. fake account. real account. ẹ eh, lórúkọ jésù. tó bá ti fẹ́ ibi fún mi. tó bá ti fẹ́ ibi fún mi. tó fẹ́ fún ọkọ mi. tó fẹ́ fún ọkọ mi. ilé mi. ilé mi. ọmọ mi. ọmọ mi. tó ń pe àwọn èrò tì mí láti bá mi jà. yes tó ń pe àwọn èèyàn láti bá mi jà. tó ń ro ibi mọ́ mi lẹ́sẹ̀. tó ń ro ibi mọ́ mi lẹ́sẹ̀. áńgẹ́lì apanirun. áńgẹ́lì apanirun. áńgẹ́lì apanirun. áńgẹ́lì apanirun. áńgẹ́lì apanirun. ó jáde kọ́ yọ̀ kó rí wọ́n fọ́ dàrú. amen. amen. máa wogi lára mi o. jésù olúwa wa. àmín. áńgẹ́lì apanirun o. áńgẹ́lì apanirun. ṣá wọn lọ́gbẹ́. ṣá èèyàn máa gbé oyún fún sínú fún oṣù mẹ́sàn-án nǹkan tó dẹ̀ wọ̀n ẹ́ ni pé àfi kó má dùn sókè nǹkan tó dẹ̀ máa wọ̀n ẹ́ ni pé kíkú pa. èmi ti rí ìjọ wa ní Jesus the King Christian Assembly èmi ti rí ẹni tó bí ẹja ẹja àrọ̀ white èmi nìkan one two ọmọ church wa wà ń bí ọpẹ́ wà ń bí number four eh? wọ́n gbé oyún sínú ẹ̀ dẹ̀ pààrọ̀ oyún nínú ẹ̀ ẹ̀ dẹ̀ sọ́dẹ̀já ó dẹ̀ gbé fọ́dún mẹ́ta kí ló dé ayé yìí burú ṣá. ó ti jẹ̀wọ̀ ìpè. àfi tí ẹni yẹn bá ti ga ju Jésù olùgbàlà lọ àfi tá a bá ti gbérú ẹni bẹ́ẹ̀ kàn mọ́gi àfi tá a bá ti gbé tó ta kàn mọ́gi báyìí tó sọ fún tó sọ ọ̀rọ̀ méje àfi tẹ́nìyẹn bá sọ ọ̀rọ̀ méje lórí igi àgbélébùú àfi tá a bá gun lọ́kọ̀ ẹ̀gbẹ́ àfi tá a bá dá díẹ̀ gún sí lórí àfi tá a bá fún lọ́tí kíkan àfi tá a bá bí nínú wúndíá kì í ṣe IVF o àní tá a bí nínú Màríà wúndíá. Yeah àfi tá a bá bi tá a bá táwọn awòye mẹ́ta bá rí ìràwọ̀ ẹ̀ látòkè àfi tí Jòhánù onítẹ̀bọmi bá ti baptise ẹ̀ àfi tá a bá ti tí ọ̀run tí ọ̀run ṣí tí tí àdàbà tí ọ̀run sọ̀kalẹ̀ tó bà lé léjìká pé èyí ni àyànfẹ́ ọmọ mi ẹ máa gbọ́ tiẹ̀ ẹni tí inú mi dùn fún gidi àfi tí a bá gbé sin sínú ilẹ̀ tí ilẹ̀ wá mì tìtì lọ́jọ́ kẹta tó wá jíǹde táwa ń sọ̀rọ̀ ẹ̀ lónìí àní àyàfi tó bá jẹ́ pé ìgbà tí Màríà débẹ̀ tó ní táńgẹ́lì yẹn táńgẹ́lì yọ sí tó ní kí lórí tó ń wá àlàyé láàrin òkú ó dọjọ́ yẹn tí ò bá ti sí tí ò bá ti sí ẹnikẹ́ni tẹ́ ẹ bá mú lọ bá wòlíì ńlá lẹ lọ bá wòlíì kékeré lẹ́mu lọ́ba àpẹẹrẹ wà nínú bíbélì wòlíì ńlá àti wòlíì kékeré ọlọ́run sọ fún pé má jẹun má ṣe kiri kan ó débẹ̀ ó ti lọ ó ti ṣe gbogbo ìgbà tó ń padà wòlíì ńlá pé ó wẹ̀yìn ó gbẹ ó gbẹ ó gbẹ ọlọ́run mọ̀ pé ó lànà ìtì ó gbẹ ó di ọjọ́ tí ẹ bá ti ẹni tẹ bá mu lọ tó bá ti ga ju Jésù olùgbàlà lọ ẹni tẹ bá ti mú ọ̀rọ̀ mi lọ tí ò sọ fún yín pé ah jáwọ́ lọ́rọ̀ ọmọ yìí mi ò lè ṣe ẹ ẹni tọ́lọ́run bá fẹ́ nínú àwọn wòlíì yín a fún pé má dáwọ́lé o má dáwọ́lé o ẹ bíbélì wípé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run àfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ kọ́ lọ́rán níṣẹ́ àfi tí wọn bá ti sọ̀rọ̀ rí láyé wọn ṣùgbọ́n tó bá ti lè la ẹnu sọ̀rọ̀ tó ti sọ bàbá mi jáde ọ̀rọ̀ ni bàbá mi. kò sí bẹ́ẹ̀ ṣe lè gbé kẹ gbé lọ sínú ìsàlẹ̀ omi kẹ gbé lọ sínú igi kẹ so mọ́ padlock kẹ dùnú kẹ kúrò ńlẹ̀ kẹ lọ Jordan kẹ lọ Jerusalem anybody ẹnikẹ́ni tí ò bá ti ju Jésù olùgbàlà lọ tẹ wá lọ fẹ̀rọ̀ mi wẹ́lẹ̀ fún ẹ̀mí mímọ́ máa dọ̀tá ẹ̀ sọ̀rọ̀ tá à ní orúkọ Jésù. ẹ̀yin tẹ́ máa ń gbàdúrà fún mi lórúkọ Jésù ayọ̀ yín ò ní dìbànújẹ́ ẹ̀yin tẹ́ máa ń tẹ́ máa ń tẹ́ máa ń tínú yín máa ń dùn sí ìṣerere mi ayọ̀ yín ò ní dìbànújẹ́ sí. àmì ó Jésù. ẹ̀yin tó jẹ́ pé ayọ̀ lẹ ń wá fún mi àdúrà kan máa wá sí mi lọ́kàn ẹni tó jẹ́ ọ̀rẹ́ mi lójú ayé tó jẹ́ ọ̀tá mi lóde ẹ̀mí. màá dàgbà lé ẹ gbàdúà ẹ bá ń gbàdúà fáwọn tó fẹ́ mi fẹ́ re gbogbo ẹ̀yin tó jẹ́ pé ire máa ń wá fún mi ẹ gbọ́dọ̀ gbọ́ pé Yínká ẹ ó fẹ́ ṣe nǹkan kẹ má dìde ìrànlọ́wọ́ fún mi ẹ gbọ́dọ̀ gbọ́ pé mo nílò nǹkan kẹ má dìde ìrànlọ́wọ́ fún mi ẹ gbọ́dọ̀ gbọ́ pé mo pè yín kẹ má dìde ìràn àní ayọ̀ yìí ò ní dìbànú jù. àmì jésù. ògo ni fólúwa lókè ọ̀run. hallelujah. ògo ni fólúwa lókè ọ̀run. hallelujah. I celebrate you. I love you all. Thank you for joining. If you want to rewatch this video, this video will be there. Ẹni tó bá fẹ́ tún wò tó fẹ́ máa change àdúrà tó fẹ́ máa tún o fẹ́ tún life yìí wò o fẹ́ máa change o fẹ́ máa reverse àdúrà yẹn pé kò ní ṣẹlẹ̀ sí ẹ lórí kò sí kò sí bó ṣe lè ṣe sẹ́ tó bá ṣe tó bá gbọ́ ikú pa ẹ́. hold on hold on Ani, tó bá ti lè máa reverse ẹ fún ibi tó ti mọ̀ pé ìwọ gangan ìwọ ló ń ṣe gbogbo nǹkan tá a sọ yìí tó ní pé gbogbo ẹ̀yin àwọn áńgẹ́lì tó ní pé àwọn olùrànlọ́wọ́ àyọ̀mọ́ mi bó ṣe pọ̀ tó ó fẹ́ gún wọn lọ́kọ̀ èmi ò tiẹ̀ tí mọ̀ wọ́n mi ò tí ì dá wọn mọ̀ tán because wọ́n sì pọ̀ tó ń bọ̀ àwọn tí mo ti mọ̀ yìí ikú ò ní pa wọ́n mọ́ mi lọ́wọ́. àmì jésù. àrùn ò ní já wọn gbà mọ́ mi lọ́wọ́. àmì jésù. scandal scandal kò ní já wọn bọ́ nínú òkú. àmín jésù. ẹni tó bá ń fi scandal wá wọn kiri mo gbọ́ scandal létí mi àwọn èèyàn scandal wọ́n ń wá scandal wọ́n ń wá scandal wọ́n ń wá wọ́n dẹ wọ́n fẹ́ fi trap fún kí ni scandal ń Yorùbá yẹn náà ẹ bá ń wá Yorùbá yẹn scandal pàkúté ẹ pàkúté trap nìyẹn scandal nǹkan tó máa ba ayé ẹ̀ jẹ́ ń fi scandal wá olùrànlọ́wọ́ àyànmọ́ àwọn kan kiri àṣìṣe ìtànjẹ scandal ìtànjẹ gbogbo nǹkan tó bá ti ń wá fún olùrànlọ́wọ́ àyànmọ́ mi wọ́n ti ń wò ó ẹlòmíì kò mọ̀ pé olùrànlọ́wọ́ àyànmọ́ ẹ̀ ó mọ̀ wà lára àwọn gọ́vnà kò mọ̀ pé mọ̀ wà lára àwọn president kò mọ̀ pé mọ̀ wà ní gọ́fmẹ̀ntì kò mọ̀ pé wọ́n máa jẹ́ MD bank kò mọ̀ kó dẹ̀ mọ̀ èpè ló fi ránṣẹ́ sí wọn káàkiri òun dẹ̀kẹ̀rẹ́ fúnra rẹ̀ ló ń fi ẹnu ẹ̀ jọ láti èní lọ tó bá ti rí pé wọ́n ti ń bú àwọn tó wà lókè ṣáà má bá wọn sọ̀rọ̀ tó lọ́jọ́ tó bá máa pàdé wọn ó lè jẹ́ pé wọ́n lọ́rùn sí. àwọn tó fẹ́ káṣírí mi tú àwọn tó ń wá scandal fún wọn ìtànjẹ ìbanilórúkọjẹ́ wọn ti àwọn ọlọ́mọ akẹ́lẹ̀ ó lè jẹ́ voice note náà fẹ́ rẹ́kọ̀dù ohun ẹ̀ hmm. ó lè jẹ́ obìnrin ló máa kẹ́lẹ̀ wọ́n ti máa fi kámẹ́rà síbẹ̀ ó lè jẹ́ ọkùnrin wọ́n fẹ́ gbé síta ẹ fẹ́ gbé síta ó lè jẹ́ ọkọ ẹ̀ ló máa fi ṣe páńpẹ́ ó máa tan ọkọ ẹ̀ wá bẹ́ẹ̀ ó lè jẹ́ aya ló máa tàn wá bẹ́ẹ̀ ẹ mọ̀ bàbá mi anybody last one lélẹ̀ torí mo rántí ẹnikẹ́ni tó bá ti ń wá scandal fún mi má wò mí o má dẹ̀ jẹ́ kẹ́ gba ẹgbọ́n ọmọ mi ẹni tó bá ti ń wá dominion do you have cane ẹni tó bá ti ń wá scandal fún ọmọ mi scandal fún ọkọ mi scandal fún ayọ̀ mi ògo mi olúwa trap lọ máa dẹ́lẹ̀ ìwọ náà wàá máa wàá rò pé wàá rò pé wọ́n nífẹ̀ẹ́ ní trap ni ẹ̀mí mímọ́ lù wọ́n ah, ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mímọ́ lù wọ́n pa ẹ̀mí mọ́ lù wọ́n pa paná skanda yẹn wọn ní ṣubú sí ọjọ́ yẹn ò ní wáyé ẹ̀ ní rí wọn mú wọn ní ṣubú àwọn olùrànlọ́wọ́ àyànmọ́ mi wọn ní ṣubú sínú skanda èmi kò ní ṣubú sínú skanda mi ò ní jábọ́ sínú skanda in the name of Jesus in Jesus mighty name we have prayed. Jésù Olúwa wa Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín torí pé gbogbo ìgbà lẹ máa ń gbọ́ tiwa Lásàrò débi Jésù débi òkú Lásàrò ó kọjú sókè ó ní bàbá mi ó ṣe é torí pé gbogbo ògbà ló máa ń gbọ́ tèmi lóhun tí ò gbọ́ tèmi tì ògo ni forúkọ ńlá yín. hallelujah. tí ò jàjà ayé mi tì ògo ni forúkọ ńlá yín. ògo ni forúkọ ńlá yín. níwájú ẹ la wà yìí ògo ni forúkọ ńlá yìí a máa kí aleluya one thousand gbogbo àdúrà tá a gbà yóò dọjọ́ tẹ́ ẹ bá ti rírú gbogbo àwọn àtàwọn àmì bá rí wa ṣàjọ ní same time ní same date tá à ń jẹ́ same name tá múrú ẹgbà ìdání ẹ tá ṣerú prayer point ó dọjọ́ yẹn ni kò ní wáyé o ṣùgbọ́n tẹ́ ẹ bá rí gbogbo wa kàjọ gbogbo àwa tá a wà báyìí nírú ọjọ́ èní ní táìmù yìí ní èjì yìí ní èjì tá yìí pẹ̀lú aṣọ tá wọ̀ yìí pẹ̀lú ìmúra yìí ẹ ní èjì tí gbogbo ó dọjọ́ tó bá rí gbogbo wa kójọ báyìí ó kún mọ́ àwọn tó wà lẹ́yìn wa yìí tó múra tó wọ́rú aṣọ tá wọ̀ yìí tó rí wa ṣàjọ báyìí ó dọjọ́ yẹn kí ọ̀rọ̀ yìí má tó wáyé ṣùgbọ́n tó o bá rí gbogbo eléyìí ṣe a fẹ́ kí hallelujah one thousand kò ní ṣe yí padà kò ní ṣe yí padà èèyàn kan wá sọ́kàn mi ó ti ṣe mí lóore rí àwọn áńgẹ́lì yẹn dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé ṣé àtòhun náà ṣé àtòhun náà wọ́n á sọ fọ́lọ́n pé yọ kúrò lára wọn jẹ́ kí àánú wà lórí ẹ̀ jẹ́ kí àánú wà lórí ẹ̀ ẹ̀mẹ́ni náà kí ló dé tẹ wọ́n kí ló dé tẹ wọ́n ní pé kọ́lọ̀ má ṣàánú fún ẹ̀mẹ́ni náà ó ti ṣàánú mi rí hmm. ẹ̀mí mímọ́ nǹkan tó yẹ ká nǹkan tó yẹ kí n ṣe ni pé ìwọ ló mọ̀ ọ́ ó mú Èzíkíẹ́lì lọ sáàrin àwọn egungun gbígbẹ ó béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé àwọn egungun wọ̀nyí lè yè ìbéèrè tó dájú ẹ̀mí mímọ́ mo ká padà kì í ṣe pé kò yọ kúrò lára ẹ̀ ìwọ ló mọ̀ bóyá ó tọ́ sí àánú tó bá tọ́ sí àánú ṣàánú fún tí ò bá ti tọ́ sí àánú pa á. a ní ìdìyàn tó máa bá wa kà á. ezekiel ló ìbéèrè ezekiel ẹ̀mí mímọ́ adániwáyé mú ezekiel lọ sáàrin egungun gbígbẹ ó bèrè lọ́wọ́ pé sáwọn egungun wọ̀nyí léyè ó ní ìwọ ló mọ̀ irú ìyẹn ni mo fẹ́ dáhùn ọlọ́run ìwọ ló mọ̀ tó bá tọ́ sí àánú tí ò bá ti tọ́ sí àánú pa. one thousand hallelujah one thousand hallelujah bí èèyàn kan bá wà lẹ́gbẹ̀ẹ́ tó bá fẹ́ bá wa kà á kó kà èmi ò ráyè láti kà bó ẹ jẹ́ bá mi kà á ẹ jẹ́ kó pé one thousand. ẹ fún mi kọ́kọ́rọ́ kí n kọrin yìí. ògo ni f'Olúwa lókè ọ̀run aleluya sí o aleluya sí o hallelujah sí ọ. sí ọ olùtùnú ọ̀run ògo ní fọlúwa lókè ọ̀run hallelujah sí ọ. Oh, hallelujah sí ọ. Oh, hallelujah sí ọ. ògo ní fọlúwa lókè ọ̀run lókè ọ̀run sọ̀rọ̀ sókè ògo ní f'Olúwa lókè ọ̀run hallelujah sí o hallelujah sí o hallelujah sí o hallelujah sí o hallelujah sí o ògo ní f'Olúwa lókè ọ̀run ògo ní f'Olúwa lókè ọ̀run hallelujah sí o. Hallelujah sí o. Hallelujah sí o. Hallelujah sí o. Hallelujah sí o. Ògo ni Folúwa lókè ọ̀run o. Lókè ọ̀run o. Ògo ni Folúwa lókè ọ̀run o. Hallelujah sí o. Hallelujah eh, eh, eh, sí o. Hallelujah sí o. olúwa lókè ọ̀run ni Hallelujah sí o. Hallelujah sí oh, Oh, Jésù. Oh, Jesus, Yeah. Oh, oh Jesus, See how far you brought me. See how far you brought me, Jésù. Jésù. Jésù, ó tó kí ó tó. Pariwo. mi sí láì gbowó ìyìn rẹ kò ní tán lẹ́nu mi ọba tó ṣẹ́gun mi dógó ìwọ ló tọ́jú mi dòní ó tún pa mí mọ́ láìsí mi ọlọ́run ìyìn rẹ ò ní tán mi ọba tó tọ́jú mi dùn ìwọ ìwọ ló ṣe tán. of age is cleft for me. Let me hide myself in thee. Let the water of the Lord from the river side which flows be of sin, the noble God. me is Yes, Shandali Foromo Suteke. kò sí o. Ọba tó fi òpè mi dààmú ọlọ́gbọ́n. Irú rẹ̀ kò sí o láyé. Irú rẹ̀ kò sí. Aṣọ́re má ṣe bí. Irú rẹ̀ kò sí o. Ọba tó fi òpè mi dààmú ọlọ́gbọ́n kò sí òòlà. lótìtọ́ wọ́n máa pè mí lọ́dẹ̀ lóòtítọ́ wọ́n sọ wípé kò mọ ohun tó ń ṣe ìwọ ló fi òpè mi dààmú ọlọ́gbọ́n títí wọn kábíyèsí rẹ irú rẹ kò sí o láàyè irú rẹ kò sí màkóyá màkẹ́lú arúgbó ìfẹ́ àtàbálẹ̀ kábíyèsí o ògbó ògbó lẹ́tẹ̀ mi ọba tó bí òpè mi dààmú ọ̀nà. ìrẹ́ kò sí o láyé. ló ti tọ́ lójú ara wọn àwọn ọlọ́gbọ́n jù ló ti tọ́ lójú ara wọn àwọn ọlọ́mọ jù o bí mi kà lọ́jọ́ sí ẹ̀ ìwọ ló fò pè mí dààmú ọlọ́gbọ́n títí wọn kò sí o máa yìnyàn títí láíláíláí. irú rẹ kò sí. hallelujah one thousand la fẹ́ ké. irú rẹ kò sí. o ṣé bàbá ọmọ ẹ̀mí mímọ́. ọba ló fi òpè dààmú. ìwọ ló ń fi sukadebe ẹsẹ yẹ nana yẹ bàbá mi o ògo ni fọlùwà lókè ọ̀run ògo ni fọlùwà lókè ọ̀run aleluya sí o aleluya sí o aleluya sí o hallelujah one thousand wá bí táyé máa ti gbà ẹ́ láti ké má jẹ́ kẹ́nikẹ́ni bẹ́ẹ̀ ṣeré tó bá wà lọ́nlàì má jẹ́ kẹ́nikẹ́ni bẹ́ẹ̀ ṣeré ni pé òkè díjú kò ké tó bá ń drive fi concentration ké hallelujah one thousand. Hallelujah. Are you there? Hallelujah. 1000. Oh, yeah. Oh. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah,

Hallelujah!

Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.

aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya, aleluya.

Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Yeah. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Alléluia, alléluia, alléluia, alléluia, alléluia, alléluia, alléluia, alléluia, alléluia, alléluia. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ògo ni fọ́lúwa lókè ọ̀run. Hallelujah. Hallelujah. Hallelujah. Lord. Hallelujah. Oh, yeah. Ògo ni Fọ́lúwa lókè ọ̀run sẹ́. Sana barabas kufekete limanua arini kutuwati esintili bariba suntekete bi erana lube sutere. lima rabas kifigiti ilebe neke tiri abasua. Ògo ni Fọlúwa lókè ọ̀run sẹ́. Àní ògo ni Fọlúwa lókè ọ̀run. Kẹ́lẹ́kẹ́lẹ́ ló ń rìn. ìfarahàn rẹ ló ń pariwo. ìgbà rímásù fíkìdì nímà àlímárama sí pàtúwà yé kẹlẹkẹlẹ. Iliji oh, oh, oh, wana Salwane Thank you, Jesus. Thank you, Jesus. Thank you. Thank you. Thank you, Jesus. Thank you for joining. God bless you. Thank you for joining. God bless you. God bless you. Arabas kufekedeli manute. Eshenteli porobosute kede. Yo!